أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وعلى كل من أمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته ما شاء الله أدوب لدو الله أبا لكبرة لوري ببونك أبا تيو مجواله أبا تي إبوغبان باريس أدوه ọba tí ò nírú tí ò láfijọ tí ò sì lápòjúwe kí ọlọ́run kó ṣíjú àánú wọ̀ wá kó sì gbọ́rọ̀ kó wa wá sẹ́sọ̀ kó ṣe dáadáa fún kó wa wá. látòrí ẹrú ọlọ́run tí ń sálámẹ̀ sí mi bọ́dà wa Hadisa Innocent ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ dáràn wọn ò sì ní dáràn sí yín lọ́rùn pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run rọmọdọ́ọ̀nù tí ń bọ̀ yìí á jọ ṣe pẹ̀lú àlàáfíà àti ìdẹ̀ra láàfi ṣe pẹ̀lú àrísìkí tó pé ọlọ́run ò ní bà wá nú jẹ́ kò sì ní yọ wá kúrò ní sáà lọ́la la ilaha illallah muhammad rasulullah ah, mo tún wá ń fi eléyìí mo fi ń kí ẹnjìníà mi abdulrasheed ah, abdulghani so ó tó ń rántí ìjọjọ́ bí rẹ̀ lónìí kọlọ́n dákun bá mi fún lẹ́mìí gígùn kó sì lálàáfíà ọmọlúwàbí ni ọmọ dáadáa ni ọmọ rí ni ọmọ kéwúre ni ọmọ tó dúró tàfà ni gbogbo ọjọ́ tí ó bá lò láyé lórí èpè yìí ọlọ́mọdé òfin nira ló ọlọ́run tí wàá máa dáàyàn lọ́lá tí dáàyàn lọ́lá kó bá mi dá ọ lọ́lá pẹ̀lú gbogbo ẹni tó tún fẹ́ kó rí bẹ́ẹ̀ fún ọ àtàwọn tí wọ́n ń kí ọ ọlọ́run bá mi kí wọn pẹ̀lú oríire lọ́lẹ́lá ilaha illallah ìgbà ọdún bí ọdún kan ni kò rí fún ọ wala hawla wala quwwata illa billah lẹ́yìn tí mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo tọrọ ìkẹ́ ìgẹ̀ fún anab Muhammad ẹni tí ọlọ́run ọba gbé fún wa kó máa jẹ́ àánú àti ìkẹ́ fún gbogbo àgbáyé Ah, ọlọ́mọba wa kẹ́ ànẹ́bí kó sì bá wa kẹ́ gbogbo àwọn tó jásí pé wọ́n gbà fún ànẹ́bí àtàwọn sahaba alkirami wattabi'ina àti gbogbo àwọn tí wọ́n dé lẹ́yìn wọn insha allah èmi ọjọ́ jimá ah, jimá albakir ní kọ́lọ̀ ń jòjẹ́ fún wa gbogbo ibi tí wọ́n ti kí láyé ọlọ́nkó gbà lọ́dọ̀ wa gbogbo ibi tí wọn ò tí kí nísìn ọlọ́njẹ́ apàdà kí ní rọrùn eh, ẹ má bínú torí pé mi ò fẹ́ lo àsìkò tó tó nǹkan torí pé bí yàn bá wò mí ó rẹ̀ mí láti bí ọjọ́ díẹ̀ so tó sì ó ó fẹ́ mira bọ́ ọlọ́run ń fẹ́ gẹ́gẹ́ bó ti ń wù lọ́kàn mi pé kí n má fi ètò yìí láti fi falẹ̀ bó tiẹ̀ jẹ́ ìṣẹ́jú díẹ̀ láti fi máa ṣe warming up àti fún oṣù rọmọdọ́ọ̀nù tó jóṣù iṣẹ́ so àlàáfíà wa kọ́lá ní ọlọ́run ló kọ́lọ́run pèsè rẹ̀ fún wa bí wàhálà bá sì pọ̀ náà yóò mọ rèèyàn kọ́lọ́n kò ṣe dáadáa fún wa ẹnjìnìà abdulhawal ibrahim adéfẹ́mi ọlọ́run oníjẹ́ kọ́rọ̀ yín dàrú lọ́lẹ́lá ilaha illallah muhammad rasulullah àti gbogbo wa náà ọlọ́run onífẹ́ nìkan kalẹ̀ torí mo ń gbìyànjú láti ṣọ́ àsìkò mi ò fẹ́ kó tó nǹkan torí pé ó rẹra ó rẹra ọlọ́run kó wa dákun kó má jẹ́ kó rẹ àárẹ̀ tí ó gbé wa dé tá a fi nílé jẹ tá a nílé mu tá a nílé gbapá tá a nílé gbèsè lọmọjọ wọlé tó wa kò sígbà tá a ní kú ikú yẹn ló ṣú ọ ikú yẹn náà sì ló pin ọ̀rọ̀ pé a ah, mọkú mọkú Ọlọ́run oníjẹ Ọlọ́run oníjẹ à ń fi yẹn tara wa ni kọlọn jẹ àgùn ni gbogbo ìgbà tí ó bá sì yá Ọlọ́run jọ bá rọrùn dé kó mọ ní lára la ilaha illallah so àwọn ẹni Ọlọ́run tí a rí tí Islam fi ń wù wá gan ẹ̀kọ́ náà fi ń wá ọlọ́mọba wa kẹwọn látọ̀rí mọ̀wúlánà sheikhuna adam abdullahi lórí wa sheikhuna kamaluddin alhadabi tajul adab yusuf ibuwaji mọ̀wúlánà fadilatu sheikh mustapha zablul sanusi wa sheikh uh, muhsin yeduwa abdulatif amúniwájú jísọ akọdọ allahumma arham kulla shuyukhina gbogbo àwọn afáwa ní kó bá wa kẹ́ bẹ́ẹ̀ náà àwọn tá a jáde lára wọn tí wọ́n ti lọ ọlọ́mọba wa kẹwọn àtàwọn tó bí wọn àwọn tí wọ́n kú ń bẹ ọlọ́ba wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n jẹ́ ayélujára lọ́lọ́lá ìlàhà ìlànà ẹ rí i pé àkíyèsí kan mo sáré fẹ́ mú wa àkíyèsí yìí a máa ń ṣẹlẹ̀ kódà lọ́dọ̀ àwọn àfáà wa tí wọ́n jó ní mímọ̀ táwa gan ń rọkàn rú mímọ̀ wọn tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ń pe súnà mára wọn a sì máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ń pera wọn lóní súfì míì a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwọn náhíyà ẹ̀yà abití kó wá bá rẹ̀ àwa sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mi ò sunkún pé dandan kò sẹ́kún nínú wàhálà yìí pé àwọn lò kì í ṣe onísùnà kó wá máa ké tàbí kan lò kì í ṣe onísùfí kó ké tàbí wọn lò kì í kó bìlọ́ǹgì síbi kan kó kí ara ohun tí wọ́n lè tó lè dùn ọ́ ni pé kán lò jẹ́ mùsùlùmí torí pé alukur'an ti jẹ́ kó yé wa tọ́lọ̀ ń sọ mbẹ̀ wípé wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àfi jẹ́ mùsùlùmí kódà ó jẹ́ wa pé man yarghabu an millati Ibrahima illa man safiya nafsahu béèyàn kan bá ní ọ̀nà tánàbí Ibrahim tọ̀ tó fi lo ayé kò wù òun ẹnìkan ò ní wí bẹ́ẹ̀ àfẹn tó bá ti kó parun tó fẹ́ kó parun bẹ́mi ààrẹ tó gbọ̀ fún rẹ̀ nítorí kí ni istafaynahu fid dunya láyé yìí láti ṣe àlẹ́ṣà wa innahu fil akhirati minas salihin tó bá tún di lọ́run nínú àwọn èèyàn Ibrahim yìí sì ṣe àlùsùn náà sọ kí wàá lọ fẹ́ mú wa kò sẹ́nìkan tí wọ́n ń pè lálùsùn náà nínú àwọn ànábì ọlọ́run ọlọ́run dẹ̀ ń jẹ́ kó yá ànábì pé ulẹ̀ ìkì àwọn ànábì ọlọ́run tá à ń sọ yìí alẹ́dínà adahumullah àwọn làwa táwọn ọlọ́run fi ìmọ̀nà sínú ayé wọn fábí udahu muqtadi ìmọ̀nà tí wọ́n ní kí wọ́n ànábì ọmọ ọ̀tọ̀ wọn yìí sí wọn kò sẹ́nìkan nínú ànábì ọlọ́run tó pèrè lálùsùn náà kò sẹ́nìkan táwọn èèyàn máa tí wọ́n ń pè súnà mọ́ra wọn tí wọn ò rí sí nǹkan kan tó tó bá sì tún wá wo tí wọ́n ń pè ní ahlu sunna o lè rí ẹ̀rí fún nínú alukur'ani tàbí nínú àdìsù ànábì táwọn dágbé lọ́wọ́ ipe kéèyàn máa jẹ́ ahlu sunna kò kò sí tó jọ mẹ́ tó bá wò pé ní pàápín ahlu sunna pàápín ahlu sunna anti anti prophet household ni bí ìgbà tá a bá ń sọ pé anti Christ anti prophet household àwọn tí wọ́n kóra wọn jọ láti tako agboolé ànẹ́bì lẹ́yìn tá ànẹ́bì ò sí láyé mọ́ tí wọ́n kóra wọn jọ láti jà ànẹ́bì lógun tí wọ́n jà ọmọ ànẹ́bì lógun àwọn là ń pè ní alùsùnà lọ́wọ́ ó rí i pé dídùn ni alùbẹ̀yìtì alùsùnà tó bá sì wọ alukur'an ó rí pọ́lọ́ ń dìídì lo alùbẹ̀yìtì lẹ́ẹ̀mejì ó pe ànẹ́bì ibrahim aleyhi salam ní alùbẹ̀yìtì ó tún pe ànẹ́bì muhammad pẹ̀lú àwọn ará ilé ẹ̀ náà ní alùbẹ̀yìtì torí pé ó sọ fún wọn pé léyò tó híra kó máa ahlẹ̀ lẹ́yìntì sọ̀tọ̀ bá wà wọn tí wọ́n dá alùsùn náà lẹ́yìn wọ́n dá a lẹ̀ nítorí àti fi tako ilé ànẹ́bì ló fi já sí pé gbogbo aburú tó jálu agboolé ànẹ́bì àti ran ànẹ́bì lẹ́yìn ikú ànẹ́bì ọ̀dọ̀ wọn ló ti wá àwọn ni wọ́n pa Hasan ọmọ ọmọ ànẹ́bì àwọn ni wọ́n pa Hussein ọmọ ọmọ ànẹ́bì so lórí oríṣiríṣi àwọn àrà tí ò dáa tó sì tún pa wọn mí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ó yẹ kó jẹ́ ń táfi Ramadan ránu in táwọn alùsùnà fojú àwọn fámílì ànábì rí lẹ́yìn ikú ànábì insha Allah ẹ máa sun ẹkún tẹ́ ẹ bá ń wò mí báyìí torí wọ́n gé Usman lórí wọ́n dú ni kí mùsùlùmí fi ọ̀bẹ sọ̀rọ̀ mùsùlùmí kó sì dú kó pẹrẹ mùsùlùmí. so kò sí ń tà lè pè ní alul bayt alul bayt àwọn ará ànábì so àwọn tí wọ́n fẹ́ràn àwọn tí wọ́n tẹ̀lé wọn ni pé ni wọ́n ń pè ní shi'atu ahlul bayt àwọn tí wọ́n tẹ̀lé ara ara lé yẹn àwọn ahlu sunna yẹn làwọn tí wọ́n gbógun ti lé yẹn so kò sí àbùkù nínú kẹ́nìkan sọ pé mi ò ṣe ń sunna alhamdulilayi mùsùlùmí ni mí ó sì rí pé ńgbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ anabi ibrahim aleyhi salam ó ní man kana ma kana ibrahim yahudiyan wala nasaraniyan ibrahim yìí ṣe yahudi kì í sì ṣe nasara walakin kí ni Ibrahim jẹ́ hanifan mùsùlùmí mùsùlùmí ni tòtò bá pé Ibrahim lọ́lọ́run fẹ́ ká nà màmá ojọ tó fẹ́ káwa náà jọ àwa náà lè jẹ́ alhanifu alimuslim mùsùlùmí ni mí wala sunniyan mi yẹ ṣe sufi mi yẹ sì ṣe sunni ana muslim wa kafaniya fakhara ó ti tó ní fàárí fún mùsùlùmí torí pé Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ pé mùsùlùmí ni kẹ́ ẹ pátáwọn ànábì ọlọ́run bi àwọn ọmọ wọn léèrè pé ma ta'buduna min ba'di qalu na'budu ilahaka wa ilaha abaika Ibrahim wa ma ìlà ìlà ìlà wa nahnu lahu muslimun. gbogbo eléyìí pòlítíkù pòlítíkù nèèmù ni so orúkọ òṣèlú nínú ẹ̀sìn so àwọn èèyàn máa ń gbé yẹn dání ẹni tí ò bá ti já lù sún kíní kan ní rárá o so kọ́lọ́n kó ṣe dáadáa fún wa o so Islam gangan ló ṣe kókó wàláhì islam ló ṣe kókó so bí yẹn bá rí i pé ìta ń sọ ikò rí bẹ́ẹ̀ kó mọ́ kalimatu ahlùsùnà wa minal Qur'an kó sì má nàbí ọlọ́run kan tó pèrè ahlùsùnà wa kò sí ń dá ń pè ní àsùnà kọjá àtọ̀rí ìkọtú almasluqa ọ̀nà almasluqa ọ̀nà téèyàn ń tọ̀ bí yẹn bá jẹ́lẹ́gùn tó má fẹ́ lo èdè yẹn náà súnà náà ni òun náà ń ṣe bí yẹn bá kò pẹ̀lú orúkọ tá nẹ́bí jẹ́ tó fi jáde láyé so huwa alladhi sammakumul muslimina min qabl hadha ma qala Allahu li nabiyyihi fi kitabihi bẹ́ẹ̀ nìkan bá ń sọ mí kò máa ń ti ń ṣe ni ọlọ́run fúnra ẹ̀ ló sọ pé Ibrahim huwa alladhi sammakumul muslimina min qabl tọ́lọ̀ ń dẹ́n sọ pé wa man yarghabu an millati Ibrahim illa man safiya nafsahu laqad istafaynahu ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان مسلما لكن لكن كان مسلما حنيفا so eléyìí ò ń ṣe bá láburú so mi ò fẹ́ rí tẹ́nìkan fẹ́ sọ so àlìjánná ọwọ́ ọlọ́run ló wà iná ọwọ́ ọlọ́run ló wà kò sí lọ́wọ́ ẹnìkankan so kò wá ṣẹ̀ṣẹ̀ máa parọ́ pé súnà súnà táwa fi ń da irú nísìn so àálù súnà náà in tó gbọ́dọ̀ ṣe ni pé kó fi da irú torí pé wọ́n fi dánú ilé ànábì rú wọ́n fi kó bànújẹ́ wọnú ilé ànábì ni sallallahu alayhi wa sallam insha allahu ta'ala fi hadha ramadan báwo ni wọ́n ṣe gbógun ti ilé ànábì lórúkọ ahlu sunna òun láàmà lọ kọlọ ń jẹ kálàfíà wa so ibi tí mo wá fẹ́ lọ ń bẹ mo kàn fi yẹn kọ́kọ́ tàwa jí ni because mandela mi gbẹyàn gbogbo ahlu sunna mm, mm, mùsùlùmí ni wá rárá o ànábì ibrahim yìí ṣe ahlu sunna ibrahim yìí ṣe ahlu sunna musa ẹlòmíì lè lọrọ aláìmọ̀kan ni ọlọ́run dẹ̀ jẹ́ pé wá pé wa in tuti'i akthara man fil ardi yudilluka an sabilillah tó bá ní torí pé majority àwọn kankan tó pẹ̀lú àwọn ló ń súnà ló fẹ́ tò lọ ẹnìkan ní Sheikh Adam ń ṣó ń súnà ó sọ pé Sheikh Adam yìí ṣe mùsùlùmí ó sì ní kì í ṣàfà Islam alhamdulillah innahu muslimun fi hayatihi wa ba'da wafatihi wa huwa muslim gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n bá tọrọ ọlọ́run àìwọ̀ allamani wa allamtani min ta'wil al-hadith fatira samawati tawaffani musliman kò sànnábì ọlọ́run kan tó tọrọ wípé tó tọrọ wípé tawaffani ahla sunna aw tawaffani sunniyan ó ní gbọ́ tawaffani musliman tawaffani ma'al abrar wa tawaffani wa tawaffana muslimin nítorí wọn máa gbọ́ tí wọ́n máa gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n máa gbọ́ tí wọ́n máa tí wọ́n máa sọ nìyẹn kọlọ́n kò ṣíjú àánú wa àkíyèsí tí mo á fẹ́ sáré pè wá sí yálà ibi tó bábà rẹ̀ kò bá péré ló ń sún nà torí pé ntọ́lọ̀ máa pè é láyé àti lálùkì àmà náà ni mùsùlùmí orí yóò máa sọ bí ó bá pè ọ ní mọ́mìn yóò pè ọ ní mùsùlùmí innamal mu'minuna ikhwatun faslihu bayna akhawaykum mùsùlùmí ni ó máa pè ọ sọ ọlọ́run ń jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run náà aláàn èpè ṣiṣẹ́ fúnra wa a ti sọ èpè di iṣẹ́ a sì ti sọ èpè di nǹkan bàbàrà dé pé àwọn àfáwo onímọ̀ náà wọn rí sí nǹkan mọ́ kí là ń pè ní èpè ẹ rí i pé èpè àdúràrú alàlàkàyè òun náà ni ká máa bẹ ọlọ́run lórí ẹnìkan bìtọ́ọ̀dì pé káàánú ọlọ́run jìnnà sí pé ọlọ́run lé àánú jìnnà sí má ṣàánú rẹ̀ wal ibtiadi min rahmatillah à ń gégùn ṣépè fún yàn ó rí i pé tá a bá ní èpè èpè èpè náà ni pé ẹ jẹ́ á pe ọlọ́run fún a máa ṣàdúrà fún ẹ jẹ́ á pe ọlọ́run lé lórí ìyẹn ni pé a fẹ́ bẹ ọlọ́run pé kọ́lọ́run bá wí bóyá kó fìyà jẹ in tó ṣàtúmọ̀ sí ni pé àdúrà alàlàkọ́yírí bẹ̀tọ́rọ́dí wọ́n ìbọ̀rẹ́ àdìmí rahmatullah náà ni ìmáa pe ọlọ́run lórí ẹnìkan pẹ̀lú pé káàánú ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kó jìnnà sí kó má ra àánú ọlọ́run táwa wo ìpè tá a fura sí wa huwa min a'zami wa ashaddi afati lisan a rí i pé nínú tó tóbi ni tó tóbi tó sì burú nínú àwọn àdáwò tí wọ́n so mọ́ àwọn ènìyàn tó sì já sí pé wa mina dhunubi al-'azima nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ni n tá a fi mọ̀ nabawi ash-sharifi abi dardahi. tá a bá kan gẹ́gẹ́ bó ṣe wà nínú akole pa nabi ni wọ́n ní wọ́n ṣe ntisabu ti ẹ̀ kó wì látọ̀dọ̀ àfàwà abi dardai wọ́n nabi sọ wi pe kàmá fi nabi sọ wípé ó wà nọ́sùnà bi dahud wa hasanahu al-albani wàlú maja oni inna innal abda idha la'ana shay'an al la'natu ila as-sama' fatughlaqu abwabu as-sama'i dunahu thumma تهبط إلى الأرض فتغلق أبوابها دونها ثم تأخذ يمينا وشمالا فإذا لم تجد مساغا رجعت إلى الذي لعن وإذا كان كذلك أهلا رجع إلى الذي لعن وإذا كان أهلا لذلك وإلا رجعت إلى قائلها صلى الله عليه وسلم وهو أديسي وني إنيا إذا لعن ṣé tó bá ṣe ìpè kan tẹrù ọlọ́run kan bá ṣe ìpè kan sa'adati la'natu ila as-sama' ìpè yẹn ó fò jáde yóò gòkè lọ tó bá wá gòkè lọ fatughlaqu abwabu as-sama'i dunaha wọn wàá ti àwọn ẹlẹ́kùn tó lè gbà wọnú sánmà wọn ò tì kò ní lè wọbẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń sọ fún wa pé ọlọ́run ní àwọn kan la yadkhuluna al-janna hatta yalijal jamalu fi sammal khiyati wọn à ní rí bẹ́ẹ̀ yẹn wọ̀ àfi tí nǹkan báyìí bá ṣe mìtálù lásán ni. so èpè yẹn tó bá ti lè jáde lẹ́nu ọmọ ènìyàn rí pé ọ̀rọ̀ máa gòkè ni tọ́rọ̀ yẹn bá wá gòkè lọ tó gùlá kó àbúwàbù sàmà ìdùnnà wọn ò tilẹ̀kùn kò ní lè rí sánmà tí ò bá wá rí sánmà wọ̀ sọ́dún àbòtú ilẹ̀ àbdì lẹ́yìn yẹn yóò máa padà bọ̀ lórí ilẹ̀ lẹ́ẹ̀ fatugulaku abuwaabu adunaha wọ́n tún tilẹ̀kùn lẹ̀ máa kò ní rínú lẹ̀ náà wọ̀. summa ta'khudhu yaminan wa shimalan nígbà tí ò lè gòkè tí ò tún lè wọnú lẹ̀ yóò wá máa wọ̀ tún yóò máa wò sí pé ṣé kóun gba òsì ni tàbí kóun ó gbọ̀ tún fa idha lam tajid kò ní ráyè tí ò bá wá ráyè tó fẹ́ gbà lọ́tún tí ò ráyè tó fẹ́ gbà lọ́sì so raja'ati ila alladhi lu'ina in kana lèdálìkà àhàlàn yóò wá darí sọ́dọ̀ ẹni tí wọ́n ṣẹ́ ìpè yẹn fún tó bá já sí pé ẹni yẹn ẹni ìpè yẹn ni ìpè yẹn bá tọ́ sí fẹ́kẹ́ gbọ́ mi yé típè yẹn bá sáré lọ́wọ́ tó gòkè lọ wọn ò tilẹ̀kùn sán màmá kò ní lè wọlé yóò tún sáré wálẹ̀ kò ní lè rí lẹ́wọ̀n wọn ò ti tilẹ̀kùn lẹ̀ mọ́ yóò wá wọ̀ tún yóò wò sí tí ò bá wá rí ibi tó fẹ́ gbà lọ́tún tí ò rí ibi tó fẹ́ gbà lọ́sì yóò wá kọrí sọ́dọ̀ ẹni tí wọ́n ṣe fún tó bá já sí pé ẹni yẹn ẹni dẹ́pẹ̀ tọ́ sí ni wọ́n wá ní wọ ilẹ̀ bí ò bá ṣe bẹ́ẹ̀ ni o rọ́jà àti ilẹ̀ àkọ ilẹ̀ à pípín yẹn yìí bá ti ṣe tẹni tí wọ́n ṣe fún ìpín yẹn ò wá padà sọ́dọ̀ ẹni tó ṣe kíni o tó ṣe ìpín yẹn gangan ẹ wo ọlọ́run ọba mi kì í máa kánjú nítorí pé ènìyàn ń kánjú o ọ̀rọ̀ àdámù mamman sàṣẹlẹm ní inna inna Allaha la yu'ajjilu li'ajlati ahadin ọlọ́run ò ní kánjú torí pé òun kánjú ló fi já sí pé ní tó o fẹ́ ṣépè lé lórí ṣẹ́ni tó o fẹ́ ṣépè fún ṣé ó bùkátà èpè tàbí ó bùkátà èpè ṣẹ́ni èpè tọ́ sí ni tàbí èpè ò tọ́ sí jẹ́ kí n fún wa lápèjúwe kan ẹ̀yin ẹwẹ́ irú ọlọ́run kan tó ń ṣépè fún gbogbo àwọn àgbàlagbà ó lọ haram ó ṣépè fún ọmọ ìdínú Bello bàbá wa Àjàní ọlọ́run jẹ́ àárín wọn pé ẹ dákun èpè yẹn ta lè pe òun ń jà lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ṣé bàbá Àjàní ní ń jà ní àbóhùn èyí tó ṣẹ́ tẹ́ni ọlọ́run tẹ́ni níṣẹ́ fún sheikh adam tẹ́ni ọlọ́run ní ti wà nínú sàárè tó ti wà lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ṣé èpè yẹn ṣé ti sheikh adam ní ń jẹ́ ni àbí tara tiẹ̀ ẹ lọ gbọ́ àwọn tó lóun ṣépè fún gbogbo ìran èpè tó ṣẹ́ fún wọn ló ti ń ṣiṣẹ́ nú ayé ẹ̀ ó ní wọn ní nísinmi wọn ní gbádùn wọn ní rí dààmú òun náà wá rówó tán ní ìsìn kò nísinmi kò gbádùn kò gbádùn owó nì ìnira ló fi ń bá káàkiri ìyẹn túmọ̀ sí gbogbo èpè nì ó ti ń ṣẹmọ lára torí pé àdánwò kan tó kọ́ wà lára ẹ̀ ni pé kò sẹ́nìkan tó dáa tó lórí ilẹ̀ lẹ̀ ó sì ń rí rẹ̀ kò fẹ́ kò fẹ́ nǹkan tó ń pè lé ìbú báyìí kò fẹ́ kó ta sọ àmọ́ òun lè mọ gbogbo èèyàn kò wá mọ̀ pé ẹnìkan dàgbà kò mọ̀ pé ẹnìkan ọmọ kékeré ló máa ń yọ̀ pọ̀ lẹ́nu fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń bú àwọn bàbá oníbàbá àwọn tí ò ní bàbá rẹ̀ tí wọ́n ní ìyá rẹ̀ àwọn àgbàlagbà parí ẹ̀ ńlẹ̀ Yorùbá wọn lẹ́ni tí ò bá sàn ní túlù èyí tó ìrírí sí ni sọ ni lọ́jọ́ kì í ṣe ó gbìyàn ọ̀rọ̀ ló yẹ ká máa dá sí ẹlòmíì ṣètọ́nù òun ti wọnú ayé ẹ̀ gẹ́gẹ́ bá lọ́n ṣe sọ fún anú alukur'an pé màá yọ ọ̀rẹ́dọ́ àǹdíkiri gbogbo ẹni tó bá ti gún rí kó ń di alukur'an láti fi máa rántí bí ó ṣe lo ayé bí ó ṣe jẹ bí ó ṣe ṣẹ̀mí ẹ́ so nàkọ́ yìí dùn láwù ṣètọ́nù á dé aṣètọ́nù kan sí èròkérò ẹni ibi sáà kọrin náà ẹni ẹni ó máa jọ́ rẹ̀ tí ó máa tukọ̀ ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń rí pọ́ńbà ta ó ń sọ qala waqila waqala rasul waqala so waqala shuyukh ṣèitán ṣèitán ṣèitán tó wọnú ọkàn ẹlòmíì ó ti wọnú ayé ẹlòmíì èyàn máa wòrí ní sí ní sọni lọ́jọ́ ẹnìkan ń pe sheikh adamu ní tọ́gùtù fi kalami ìwà fi lisanihi wà fi famihi wà mẹ́ni uwa abuhu in kana abuhu yusawi adam fil marhalati dunyawiya ولا سيما في المرحلة العلمية ولا سيما في المرحلة الثقافة ليس له أبا صالحا irú wọn ò ní bàbá rẹ̀ tábà ní ẹnìkan gbé ta ẹ sì máa rí i pé àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ àwọn fohush fohushul kalam àwọn ọ̀rọ̀ tí ò da táwọn afáàyè bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ gbọ́n tí wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ máa ṣètọ́nù ńlò wọn wọn á ní khairul kalami èyí tó lóore jù nínú ọ̀rọ̀ kalam Allah lọ́rọ̀ ọlọ́run tí ń ṣe alukur'an wa khairul adi èyí tó dáa jù ní ìmọ̀nà hadiyu nabi náà lè mọ̀nà anam muhammad wọn tún wàá máa sọ yìí pé ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nu ọlọ́run ittaqullaha ẹ máa bẹ̀rù ọlọ́run wa qulu qawlan sadida ẹ máa sọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó dáadáa lẹ́nu àwọn ẹni yóò nígbàgbọ́ nu alukur'an lẹ́ànà um qad ajaru wọ́n ti yan kùránì lódì wọ́n mọ̀ ní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ فهم أعداء الإسلام وأعداء المسلمين وأعداء النبي وأعداء الصحابة wọ́n kàn ń lórúkọ ni dìdìrín kan jò ní nígbà tí yẹn ń sọ̀rọ̀ ọmọ Sheikh Adam Al-Fulani Yahya wípé àgbà dìdìrín kan àgbà kan Kánò ó ń sọ wípé òun ó gbẹ́jọ́ dìde kan wá béèrè pé wọ́n ń bú sàhábà ẹwẹ tí ò ní làákàyè bó ni wọ́n ti ń bú sàhábà kẹ́ ẹ lè mọ̀ páwọn eléyìí ṣẹyàtìn ṣẹyàtìn ṣẹyàtìn níbo ni wọ́n ti ń bú sàhábà

kò tiẹ̀ mọ́ra torí pé ò ní ní kọjá ntọ́lọ́n fẹ́ bùn ọ́ ntọ́lọ́n bá fẹ́ ṣe inú ayé ẹ kò ní í ṣe ju bẹ́ẹ̀ lọ kò sí tí wọ́n lè dá lówó kò sí tí wọ́n lè kó fún owó tí ò lè là ọ́ kọ́lọ́run fún rẹ̀ kó là wá látọ̀dọ̀ rẹ̀ torí gbogbo táwọn èèyàn táwọn èèyàn fún ẹ kò lè ká bùkátà gbèsè ayé ká má wàá sọ bùkátà ẹ̀sìn ó kàn dán ọjọ́ díẹ̀ ni ó tún padà wá ṣá kọ́lọ́ mọ́ ṣòro tiwa bẹ́ẹ̀ ó rí pé ẹni tí ń bá ń ṣe èpè ẹ fi mọ̀ pé èpè ti ń ṣe ó ti ń mọ̀ gbogbo ohun tó lọ ń ṣe fún ṣe kàádà òun ṣe fún ṣe òyáyá òun ṣe fún ṣe òsàlátì òun ṣe fún ṣe òkìní kan òun ṣe fún ṣe òmẹdìbò òun ṣe fún ṣe òfàgbà ẹ rí i pé àwọn èpè yẹn fún rẹ ní ìsìn ó ń ja ayé ẹ kódà ó tún ń ja àwọn ìrìn torí kò ní ìsinmi tó bá sì já sí pé tọlọ́ọ̀ ni kò ní lè yóò sọ̀rọ̀ ẹ lẹ̀ ni àwọn ànábì ọlọ́mọ sọ̀rọ̀ àwọn ẹlẹ́lẹ́ láhìwọlé rẹ̀ sóòlì yìí ni àmọ́ torí pé a fẹ́ jẹ afẹ́ mu la ṣe ń ba àwọn ẹni ló kọjẹ bọ́n bá ṣe àwọn yẹn wá ń ṣe ìpè ìpè yẹn pọ̀ àwa náà tún wá ń kọ́pì ìpè láti máa ṣe ibẹ̀ yẹn mo fẹ́ pè wá lákèésí sí wàfi sọ ehel bukhari tẹ bá sì kánú sọ ehel bukhari wọn lànà muhammad sallallahu ta'ala alayhi wa sallam sọ pé wa man la'ana mu'minan fa huwa ka qatlihi ẹni yóò kò fẹ́ mọ̀ bóyá fa àbí ṣe wà bí nǹkan kan tó o bá ṣépè fún múmìnì kákàtìlẹ́hìn ó dà gẹ́gẹ́ bí ìgbà tó pa mọ́mì nìyẹn ni èèyàn kì í ṣépè fún mọ́mì ni ẹ lọ gbọ́ àwọn tí wọ́n ń ṣépè fáwọn ẹni ọlọ́run èpè máa ń padà jà wọn ni ó rí i pé wàmẹ̀ láàrin mu'minan fa huwa kákàtìlẹ́hìn ẹni tí ń bá ń ṣépè fún mọ́mì ni ó dàbí ìgbà tó pa ni ẹ lọ gbọ́ àwọn tí wọ́n ń pera wọn ní sàlàfíà wọ́n ń pera wọn ní sùnníyà tí wọ́n ti ṣépè fún sheikh adam ẹlòmíì ṣépè fún sheikh habib ẹlòmíì ṣépè fáwọn ṣùyóòkù míì ẹ máa wò wọn pé ṣáwọn eléyìí máa ń tí wọ́n ń sọ ìjẹ́ wọ́n tiẹ̀ káyà tó sọ pé yá ayú alladhina amanu ẹ̀yin tẹ́ lẹ́ nígbàgbọ́ nu ọlọ́run taqullaha ẹ bẹ̀rù ọlọ́run wa qulu qawlan sadida ọ̀rọ̀ tó dáa ni ẹ máa sọ lẹ́nu wọn tún wá gbàgbé wípé ọlọ́run ń jẹ́ pé wa náà Al-Qur'ani wípé ta'awanu 'ala ẹ má ràn ara yín lọ́wọ́ lórí ìmọ̀ da ẹ̀ṣẹ̀ lẹ̀ ìdá àwùjọ rú àti ìmọ̀ da ọ̀tá lẹ̀ ẹ wòye táwọn kan ń gé fídíò burúkú oríṣi tí ò ní bàtàn pẹ̀lú Islam wọ́n sọ Islam di fracas wọ́n sọ Islam di ẹ̀sìn tí ò ní wùyàn láti ṣe wọ́n dẹ̀ láwọn ń ṣe tọ́lọ́ ọlọ́run dẹ̀ ń sọ fún anal Qur'an adúlùkùn bil akhsarina a'mala ẹ jẹ́ ń júwe àwọn èèyàn kan fún yín wọ́n kàn wáyé wọ́n ṣàṣedànù ni wọ́n lè kírun wọ́n lè gbà wọ́n lè yàn sàkà wọn lẹ́sàn rẹ̀ ó láwọn táwọn akhsarina a'mala alladhina dalla sa'yuhum fil hayati dunya gbogbo tí wọ́n ṣe láyé ní àṣìdánù ní wa yahsabuna annahum yuhsinuna sun'a àmọ́ nínú ọkàn tí wọ́n àwọn ọmọ lérò pé àwọn ń ṣe dáadáa irú ẹ̀ ló ń ṣe èyí tó ń ṣépè fún gbogbo ayé yẹn ìyá sunu àtàwọn tí wọ́n ń tẹ̀lé nínú àwọn irú ẹ̀ torí pé àtòyúrò alẹ́ àṣekọ̀lẹ̀ àtàkọ̀ ẹgbẹ́ ẹ̀yẹlẹ yóò máa wọ́tọ̀ ẹ máa ró lóríire pẹ̀lú lóríire ẹ sì máa ró lórí ibú pẹ̀lú lórí ibú wọn àwa ní kọrẹẹtì ẹ láyé kó gba correction torí pé kò sí pẹ̀lú islam kò sí pẹ̀lú Ọlọ́run kò sí pẹ̀lú anam muhammad wọn wọ àmà ṣèitọ́nù ikhwana òun àti ṣèitọ́nù ọmọ ìyá ni wọn. so ẹ ń ṣépè fáwọn àfa islam ẹ ń ṣépè fáwọn mùsùlùmí ẹlòmíì ó tún máa ṣépè yóò máa ra kàkà. so wọn wá ní anabi ní man la'ana mu'minan fahuwa ka qatlihi ẹni tó bá ṣépè fún mọ́mìnì ó dàbí ipò pàmì o wa man qadhafa mu'minan so fáwọn àkàkàtìlẹ bẹ́ẹ̀ náà lẹni tó bá lẹ múmi ní lóko kẹfẹrí kẹfẹrí ní ẹlẹ́bọ ní onírú wọn bí ìgbà tí ó gba ẹ̀mí ẹni ẹni torí pé Ọlọ́run gan ti sọnù alukur'an ó sọnù alukur'an wọn ni afanẹjẹ alòlè mùsùlùmí náà kẹlẹ mùjìrìmí ṣe ẹ wàá máa ẹ máa sọ̀rọ̀ àwọn mùsùlùmí bíi kẹfẹrí ẹ máa sọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe islam bíi tàwọn ẹlẹ́bọ alukur'an ni malakum kayfa tahkumun kí ló kọlù yín tẹ́ ń ṣe bẹ́ẹ̀ dájọ́ amlakum kitaban amlakum kitaban fi itadrusu ṣẹ̀yìn níwèé mi tẹ́yìn tó ń kà tó yàtọ̀ sí alukur'an ni kò sí malakum kayfa tahkumun sáà má yahkumun sáà kayfa yahkumun aburú lẹ́ ń ṣe ẹ lọ kanu alukur'an ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ọlọ́run tó wá pè wá sàkíyèsí ní eh, suratul hijr ó ń jẹ́ pé ayé ẹlẹ́kọ̀ọ́kànlá ó ní wàlá tẹlẹmísù anfusakum ẹ má máa bú ara yín amálẹ́mì ebú bisikíìtì àti ṣingọ́ọ̀mù ni wàlá tanabazu bil alqabi ẹ sì má máa pera yín láwọn orúkọ kókọ bí isel ismul fusuk láwọn orúkọ burúkú orúkọ pòkì kí èèyàn máa pe mùsùlùmí lẹ́lẹ́bọ kó máa pe lórí burúkú kó máa sọ pé kò ní sóríire kó máa ní kò ní dá fún ba'dal iman lẹ́yìn tẹ́lẹ̀ yẹn nígbàgbọ́nù la ilaha illallah tí wọn náà ṣe nígbàgbọ́ nù la ilaha illallah àwọn ọlọ́ni waman lam yatub ẹni tí ò bá ronú pìwàdà kó mẹ fa ulaika umu zalimun irú àwọn èèyàn bẹ́ẹ̀ alábòsí ni wọn alábòsí ò sì ní jèrè wá wo adam muhammad tá à ń pè lọ́gàá wa gan wàá pa nígbà táwọn èèyàn ṣe àwọn aburú kan sí i bóyá ìṣàlọ́gbẹ́ àbáwọn nǹkan kan ṣẹlẹ̀ tó jẹ́ nǹkan tó bà nínú jẹ́ bá dé sì ṣe sọ míì tó lọ tèmi náà ò sì lọ ẹ̀gbọ́n tó lọ́run sọ fún ànábì ni ó fẹ́ máa ṣe alkunut láti máa bẹ lọ́hùn lé wọn lórí tó bá lọ ka suratu Ali Imran one twenty eight twenty ọgbọ́n tọ́lọ̀ sọ fún anabi ó ní laysa laka mina al-amri shay'un kò sí tó kàn ẹ́ láti ṣépè fún wọn hmm, kò sí tó kàn wà nábì láti ṣépè fáwọn èèyàn bóyá nítorí pé wọn gba Islam ó máa ń yà mí lẹ́nu jẹ́ bàánú táwọn afáàní pé wo ìgbìyànjú lágbájá ìgbìyànjú ọ̀hún dà ojoojúmọ́ làwọn èèyàn ń pààyàn àwọn tí ń ṣẹbọ ń ṣẹbọ àwọn tí ń balẹ̀ jẹ́ ń ba lójoojúmọ́ ṣe bẹ́ẹ̀ ohun tóun kàn ṣe ni pé ó kàn wá owó fún gbèsè ayé ààrẹ àtàwọn fámìlì àtẹ̀yìntẹ́jọ́ rẹ̀ kẹ̀sì mọ́ ẹ̀sìn tí ń náà ti fi ń ṣẹjọ́ ọlọ́run sọ fáànù náà pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kẹ̀mínà amòrìṣẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn o ká ṣépè fẹ́ nìkan kò sí tó jọ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan àwọn yẹn ni wọn ka Quran wọn ń pariwo hadith wọn ń pariwo sunna sunna yìí náà wọn ní máa ń pè ó ní laysa laka min al-amri shay ó ń sọ bẹ́ẹ̀ fún ànábì rárá o kò sí tó kàn ẹ́ lórí kí ló yẹ ká ṣe fún wọn tàbí kí ló yẹ ká ṣe fún wọn léèní ẹnìkan máa dájọ́ wàláhì tí lágbájá bá kú ọmọ náà ni. lápèjúwe mo rí fídíò bàbá kan oníláwà ní báyìí tí wọ́n pera wọn ní eh, bóyá sùmọ̀ràtú kìnnì kan jamiu mu'minina kìnnì kan wọ́n ń pe ah, àfa àtàyè ṣe jákèmẹ́lì sákèèsì nípa àwọn ọ̀rọ̀ tó ń kẹsẹ̀ bọ́sẹ̀ lẹ́nu wọn bàbá yìí tún wá ń sọ pé la'natullahi alayhi kíbinú ọlọ́run kó máa bá wallahi kì í ṣe ìwà mùsùlùmí kò dà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ alámáà ní la'natullahi alayhi so ọlọ́run nílé laysa min al-amri shay'un tí ó bá ti ń di bí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ló mẹjọ́ tí ó dà ń bẹ̀ alayka al-balagh laysa laka min al-amri shay kò sí tó kàn wá nẹ́bí láti ṣépè fẹ́nìkan aw yatuba alayhim aw yu'adhibahum pé bóyá iṣẹ́ ló yẹ káwọ́ ọlọ́run dáríjì wọn o tàbí iṣẹ́ ló yẹ ká jẹ wọn níyà o pé fa innahum zalimuna pé torí pé wọ́n ti ṣàbòsí kó kàn wá nẹ́bí láti máa sọ fún wa pé anábì ò lè ṣòfin anábì ní lẹ́fù nìkan lọ́ba tó ní mọ́ ala rasul illa al-balag kí wọ́n kàn jíṣẹ́ laysa alayka udahum ìmọ̀nà wọn ò sí lọ́dọ̀ rẹ lakinna Allaha yahdi man yasha ọlọ́run ní máa fọmọ mẹ́tòun law sha'a rabbuka la'ada an-nasa jami'a tó bá yẹ kó bá wọn ọlọ́run yóò fi gbogbo ènìyàn mọ̀nà fa in tawallaw tí wọ́n bá láwọn ọṣẹ́ ọkùn inni barihum mimma ta'budun èmi jáwọ́ lọ́rọ̀ yín kò sí tó kàn mí. ma arsalnaka alayhim hafidhan àmọ́ ẹ̀ kó máa ṣọ́ wọn. in tawallaw ma arsalnaka alaihim wakila a ní o máa ṣọ́ wọn wọn nírùngbọ̀n onírùngbọ̀n kò ní bàtà òun súnà ni kò gbá súnà laysa laka minal amri shay kò sí tó kàn so pé aw yatuba alaihim bóyá káwọ Ọlọ́run dáríjì wọn ní o aw yu'adhibahum tàbí kó máa bẹ̀ wá ká wọn kó kàn wà nẹ́bí o pé fa innahum zalimun pé torí pé wọ́n ti ṣàbòsí Ọlọ́run ni walillahi yaghfiru liman yasha'u wa yu'adhibu man yasha'u òun ni ó jẹ ẹni tó òun níyà ni ó sì forí jẹ ẹni tó bá òun wallahu ghafurur rahim torí pé ọlọ́run ọba mi ọba aláforíjì ọba aláàánú ni wa qalu àwọn èèyàn ń sọ fáànẹ́bì nígbà táwọn èèyàn ṣaburú sí pé law da'awta ilayhim kí ló tó lè ṣépè fún wọn kí ló dé tó lè ṣépè fún wọn tó ló ń ṣe súnà tó ló ń tẹ̀lé ànẹ́bì ó tá ànẹ́bì sọ ni sallallahu alayhi wa sallam ó ní inni lamab'uthu la'ana wọn gbé mi dìde pé kí n ṣe é pè walakin bu'ithtu da'iyan wa rahmatan wọn gbé mi dìde kí n máa jẹ́ ní tí ó máa pe àwọn èèyàn kí n sì máa ṣàánú wọn. so anabi wa ni allahumma ire Ọlọ́run igfir li qawmi bá mi foríjì àwọn ọmọ ẹlẹ́yìn mi o foríjì àwọn èèyàn mi o fa innahum la ya'lamun torí àìmọ̀kan ṣe wọn o. ilé yìí náà ó máa ń jẹ́ nǹkan tó máa ń sábà bà mí nínú jẹ́ tí máa ń sábà dùn mí fún àwa tá a bá mọ bàbá wa fadilatu sheikh abdulkadir onílẹ̀mánu abdulkadir hamilu naali mudir al-markaz kọlọmbà mi ṣàánú wọn wọn máa ń sábà wí gbólóhùn kan gbólóhùn náà a kò kò kò kò í sábà tẹ́ èmi lọ́rùn mo sì mọ̀ pé kì í sábà tẹ́ islam mo sì mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé bíbínú àti ìfẹ́ sheikh adama ti rí tí wọ́n bá sọ̀rọ̀ ọmọ tó ń sọ̀rọ̀ burúkú tó ń ṣépè fún sheikh adama yẹn táwọn bá wa sọ̀rọ̀ wọn á ní la'natullahi alayhi wa la'natullahi ala man yal'anuhu gbogbo àwa tá a fẹ́ràn Sheikh Adam alẹ tó ń ṣépè fún bàbá onílé márùn ó sọ pé ìbínú Ọlọ́run kó máa bá ìbínú Ọlọ́run kó tún máa bẹ ẹni tí ò bàbá wọn ṣe ìpè fún ah, ah, ah. tó bá já sí pé mo rí náà mo mọ̀ pé bàbá máa gbọ́ nǹkan tí mò ń sọ yìí ààkó ṣe mọ̀ pé nígbà tẹ bá sọ pé la'natullahi alayhi gbogbo bí bá gbogbo ọjọ́ tó bá ń dárúkọ ọmọ nì torí pé ẹnìkan ò lè fi irú ẹ̀ tọrọ ọmọ àṣìrẹ ẹnìkan tó jáde rí tó lọ́mọ àbúrò mi ni ẹ kódà ta lọ lọ́hùn tó tiẹ̀ jẹ́ ni ti ń jẹ́ irú èṣù gan fún rẹ̀ nígbà tí wọ́n mú ara wọn ẹ̀yẹ́ ẹ̀ tó bọ́ ta tí wọ́n sunkún ara wọn mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n ń jáde níjọ́ ọ̀rọ̀ tẹni ti ń dàrú ẹ̀ ní rẹ́ nìkan kó bọ́ ta kó lóun mọ̀lẹ́bí ẹ̀ ẹ̀ má gbólé wọn ẹ̀ lè sọ pé ìlú báyìí ní wọn ẹ̀ lè sọ pé ìlú báyìí ní wọn yóò kàn máa dá lágbájá ni bọ̀dá mi àbúrò mi ẹ̀gbọ́n gbogbo àwọn tí wọ́n jọ níbàtàn tẹ́ fi mọ̀ pé kò nípìnlẹ̀ kò ní intisab kò ní insilak táwọn bàbá yẹn bá fẹ́ sọ̀rọ̀ wọn ní la'anatullahi alayhi wa la'anatullahi ala man yal'anuhu wọn ní ìbínú ọlọ́run kó máa bá ìbínú ọlọ́run kó tún máa bẹ́ni tí ò bá tún ṣépè fún ládùúrú òfẹ́ gbogbo wa kọ́ la lè lẹ́mìí ká ṣépè láwọn àsìkò kan bá àti ẹ̀ ṣépè fún ṣépè ò tí ì mọ̀ gbólóhùn yẹn máa rú àwọn bàbá wo nílé márùn apẹ ẹ dákun ẹ̀yin tẹ ẹ bá súnmọ́ ẹ bá wà rọ wọn kàn dákun nítorí tọlọ́run wàláhì wàláhì innahu ladhu ilmin jab ìmọ̀ pọ̀ àmọ́ mo sì mọ̀ yí pé adam abdullahi ilori àwọn gan ò ní fẹ́ràn arún kẹlìmọ̀ yẹn wọn ò ní fẹ́ràn arún gbólóhùn yẹn sheikh adam sheikh adam yìí ni àyẹ̀kọ́ ọ̀dọ̀ ti òlìyàwó tí wọ́n bá jí lónìí irú gbólóhùn yẹn la yuhibbu kò nífẹ̀ẹ́ pé kéèyàn máa sọ pé la'natullahi alayhi wa la'natullahi ala man yal'anuhu eléyìí kì kò sí nínú pé à ah, la máa fi mẹni tó fẹ́ràn àwọn kan wà nínú yàrá wọn wọ́n fẹ́ràn Sheikh Adama púpọ̀ ṣòbí irú èmi tí mò ń sọ̀rọ̀ yẹn sìn ana ibnul Adam al-Ilori ọmọ Adama ni mí wàláhì lọ́nà tó pọ̀ wàláhì lọ́nà tó pọ̀ bọ́ ká máa tàbá ti wá sọ̀rọ̀ ẹ̀ ká máa sọ pé la'natullahi alayhi wa la'natullahi ala man yal'anuhu pé ìbínú Ọlọ́run kó máa bá a gbogbo ẹni tí ò bá tún ṣépè fún kíbi iná ọlọ́mọ bá wọn kódà àwọn ọmọ tí yín gan lé wọn ṣépè fún àwọn ìyàwó yín lé lásìkò tẹ́ ń sọ̀rọ̀ yẹn wọn ṣépè fún wọn ṣépè fún kódà àìmọye àwọn ẹbí tí yín tí wọn ṣépè fún ẹ wo kẹlímọ yẹn a gbọ́dọ̀ sọ torí pé Ọlọ́run ń fẹ́ ká máa sọ tó dáa òun èé sọmọ rí kò sì lè rí rí ṣẹni tí ò rí dùnú ẹ wo lẹ́nu ọjọ́ díẹ̀ gbogbo dáàyè tó lóun ń ráyè kún koríkùn òun àtàwọn associate wọn nísìmí gbogbo èpè tó lóun ṣe àtèyí tó ṣe fáwọn àfáà tó ṣe fọmọdé tó ṣe fọmọ ó ti wà lórí ẹ̀ pọ̀ tá a bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ká máa pa bàrà ẹ̀ pé la'natullahi alayhi wa la'natullahi ala man yalanu ẹ̀yàbà mo rọ àwọn bàbá wọn lè máa nù kọ́ dàkú kálímà yẹn kí wọ́n máa wí wa la'natullahi ala man yalanu òun yẹn fẹni tí ò bá ṣépè fún yẹn kọ́ wọn bá wa wù wọn mo sì mọ̀ pé bàbá wa dáadáa ni wọn bá àgbàkà ni wọn ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ wọn dàrú kọ́lọ̀ ń bá wa ṣíjú àánú wọn eléyìí náà ni mo tún fẹ́ pè wá sí kí n tún rán wa aládìísì yẹn padà kí n rán wa létí gbànẹ́bí ní innal abda idha la'ana shay'an ẹ̀dá ọlọ́run kan tó bá ṣe ìpè kan sa'adati la'ana ila sama ìpè yẹn ó gun sánmọ̀ lọ fatughla abwabu as-sama'i dunya wọn ó ti ilẹ̀kùn sánmà mi pé yẹn kò ní ráyè wọlé thumma ta'butu ila al-ard tí o bá lè gòkè yóò sọ̀kalẹ̀ wá sálẹ̀ fatubulaku abwabuha dunaha ó tún tilẹ̀kùn yẹn mà kò ní lè wọlé sálẹ̀ thumma ta'khudhu yaminan wa shimala yóò wá wọ̀ tún yóò wò sí fa idha lam tajid masaga tí o bá rí ibi tó fẹ́ wọ̀ raja'at ila alladhi lu'ina yóò kọrí sọ́dọ̀ ẹni tí wọ́n ṣépè fún ni fa in kana lidhalika ahla tẹ́pẹ̀ yẹn bá jẹ́ tiẹ̀ wọ ìlà tí ò bá ti jẹ́ tiẹ̀ rọ́jà àti ìlà kọ ìlà yóò padà wá sọ́dọ̀ ẹni tó ṣẹ̀ so nígbà tẹ́ bá tán sọ pé la'natullahi ala man yal'anu ìbínú ọlọ́run kó máa bá kí ìbínú ọlọ́run tí máa bẹ́ni tí ò ṣépè fún kí la dáràn sí ṣépè ó tún wá bá àwa tó kù tó ká dákun ká ṣọ ibẹ̀ eléyìí náà sì wà lọ́dọ̀ gbọ́ àwọn mùsùlùmí tá a máa ń ṣépè fáwọn èèyàn káàkiri so rawahu Abu Dawud wa ahsanahu àdìsí yẹn náà sì tún ó yìí tún wà bẹ́ẹ̀ mo dẹ̀ sọ fún wa pé wa man la'ana mu'mina fa huwa ka qatlihi mí ó dàbí ìgbà tó ń pa mọ́mì nìyẹn ni. bákan náà wà máa ń kọ́sáfà mọ́mìnà ń dọ̀kọ́ fòrí ẹnikẹ́ni tó bá ti ń lẹ mọ́mì nìkan ní kẹfìrí tó ń lẹ nílẹ̀ kó fòrò pé kẹfìrí ni fọwọ́ akọ́kọ́tìlẹ̀ ìyẹn náà bí ìgbà téèyàn pa ni torí pé ọlọ́run ti kì wá nílọ́mbẹ́ ẹnìkan ó ṣe kínní kan kò gba ìsìláàmù ni kò wù wá kán ni káwọn lè pè lókàn ànábì ọlọ́run sọ fún ànábì pé rárá kò jọ bẹ́ẹ̀ ẹ̀ka nù Suratu Ali Imran one twenty eight one twenty nine èyí tó ń ṣe ló ń jẹ lọ́wọ́ yẹn kò sì lè jẹ lọ ẹ lọ kọ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n ń kó wọn lè jẹ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń rò pé ìta làwọn wà wọ́n ti wá rí nísìnyí páwọn ò sí ń ta mọ́ jẹ́rí pé kò nísìnyí wọn nísìnyí gbogbo tí wọ́n ń ṣe eré orí igi àṣekù ọmọ ẹ̀dùn ni gbogbo àwọn tí wọ́n bú yẹn ẹ rí i pé ìmáàmù ọ̀fà kí ló ṣe ìmáàmù gbá eh, miskin yàtọ̀ sáwọn míì tí wọ́n jẹ́ àwọn àfáà àgbà tí wọ́n ń ṣàbòsí nísàlẹ̀ torí gbogbo nǹkan tó bá ti kan mòdìrú wọn ò rí wípé àwọn ṣọ̀tẹ̀ rẹ̀ nítorí pé ojú ọmọ Sheikh Adama kò sì kó ogún Sheikh Adama dé wọn lọ́wọ́ ọ̀rọ̀ tí táwọn yẹn ń jà fún nìyẹn kì í ṣe Islam sọ Ọlọ́run ti sọ pé laysa laka minal amri shay'un kò sí tó kàn òjíṣẹ́ Ọlọ́run fún yẹn wá ń ṣe pé fún kó kàn kò kàn wọ́n ànábì aw yatuba alayhim bóyá báyìí ni kọ́lọ́run ṣe fún wọn pé kó dáríjì wọn ni aw yu'adhibahum tàbí yà ni kó fi jẹ wọn o ò lẹ́tọ̀ọ́ ẹ̀ so fàyín náà fún zalimu wà nítorí pé alábòsí ni wọn wọn ṣe kinní kan o walillahi ma fi samawati wal ardi gbogbo tó wà nù sámà àtìlẹ̀ ọlọ́run lónìí o yaghfiru liman yasha òun ní máa forí jẹni tó ń wò wa yu'adhibu man yasha òun ní máa fìyà jẹni tó ń wò wallahu ghafurur rahim ọlọ́run lọ́ba aláforíjì o àforíjì ò sí lọ́dọ̀ ẹnìkan ìkọlọ́n kò ṣe yú àánú wa ẹ rí i pé ẹnu àkíyèsí yìí náà mo fẹ́ sáré pè wá sí kájọ yẹ̀wò ká ṣọ́ra ń bẹ̀ ṣé gbogbo àwọn tó ń pariwo sunna sunna sunna yẹn mi ò bẹ́ lọ́n kí n jẹ́ àlọ́ sunna yín tí mo bẹ́ lọ́n ní kọ́lọ́n pa mí ní mùsùlùmí torí kò sáànà bí ọlọ́n kan tó bẹ́ lọ́n kọ́lọ́n pa òun ní àlọ́ sunna gbogbo wọn bẹ́ lọ́n kọ́lọ́n pa àwọn mùsùlùmí ni lọ gbogbo àdúrà àwọn ànábì ọlọ́run pátápátá owó máa rí pé dùá uhum àdúrà àwọn ni pé ayọ̀mí tahomọ̀rọ̀ bohom kọ́lọ́run ọba pa wọ́n ní mùsùlùmí ni so kọ́lọ́run kó ṣàánú wà kó ṣèrànlọ́wọ́ fún wa so mo dẹ̀ ti sọ fún wa pé ẹ má jẹ́ kó máa dùn wá bẹ́nìkan ń pèrè ẹ̀ lálùsùnà ó wá ń yọ wá kù kò sí tó ń pè ní àlùsùnà kọjá àwọn aṣòdì sí ìran ànẹ́bì ó rí i pé ọlọ́run ti dárúkọ alùlùbẹ́yìtì tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú alukur'an fáwọn ará ilé ànẹ́bì àwọn táwọn á dìde láti já ilé ànẹ́bì lógun láti já ìran ànẹ́bì lógun láti bá ànẹ́bí inú jẹ́ àwọn ni wọ́n sọra wọn lórúkọ pé alùsùnà làwọn ẹ lọ ka ìtàn ẹ sì rí i pé wọ́n bà ilé ànẹ́bí jẹ́ wọ́n bà ọ̀nà ànẹ́bí jẹ́ wọ́n bà ìran ànẹ́bí jẹ́ pẹ̀lú àwọn àwà tí ò dáa so so kọ́lọ́n kó ṣàánú fún wa so ilé kò yẹ kó máa jẹ́ nǹkan tí ó máa dùn wá pé ẹnkù mi lálùsùnà ọlọ́run sọ fún wa pé wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àfikẹ́ jẹ́ mùsùlùmí ṣáàlù súnà lànàbí ibrahim ṣáàlù súnà làwọn ànàbí ọlọ́ni ọlọ́run gan ni wọ́n lẹ́dí tàmákùn mùsùlùmí so mùsùlùmí ló yẹ kó máa dùn ẹ́ bí bá ti ń jẹ́ mùsùlùmí ní sheikh adam bẹ́ẹ̀ nìkan bá wa ń sọ pé ah, sheikh adam ah, kì í ṣe àlù súnà ah, ọ̀rọ̀ rádaràda ò nù kí ló fẹ́ fẹ́ àlù súnà ṣe àní kó jẹ́ mùsùlùmí gangan ló ló ló pàtàkì jù kọ́lọ́n kó ṣe dáadáa fún wa kó kó kó ràn wá lọ́wọ́. so so ikú mùsùlùmí so òun gangan òun ló pàtàkì jù so kọlọm kó ẹ ó rí i pé a máa kánú kọránì mùsùlùmí náà ló máa gbọ́ ọ ní gbọ́ pé tàwáfànà sùnnì so kọlọm kó ṣàánú fún ó rọba náà so àforíjì àléyìnà sọbárà wàtàwáfànà mùsùlùmí àwọn nǹkan tó máa rí nìyẹn so kí irú kú ló fẹ́ kúkú alùsùn ikú ibi ikú ọ̀daràn tó kọ́lọ̀ kó ṣàlékún dáadáa fún wa olówó anábì Yusuf náà ọ̀rí tàwọn fàní mùsùlùmí náà ló máa gbọ́n bẹ́ẹ̀ wà máa tẹ́ǹkì mọ́mìnà ilá àná àmàna bíi ayáta rọ́bìnà lámà já àti rọ́bàn àforíjì àlẹ́yìnà sọ́bùrà wàtà wà fàní mùsùlùmí àwọn tó máa kànú Kùránì yẹn ní gbọ́ mi so àwa làwa ń ṣojú kòkòrò pé wọ́n ń pera wọn ní alùsùnà wọ́n ń yọ wá kúrò rárá o rárá o rárá o rárá o lọ́wọ́ gbogbo àwọn ànábì ọlọ́run lọ́wọ́ wọn pátápátá so n tó mọ gbọ́ lọ́dọ̀ wọn ni pé tàwáfání tàwáfání mùsùlùmí torí pé ntọ́lọ́run fún wa láṣẹ lẹ́yìn ni pé wala tamutunna illa wa antum mùsùlùmí so kọ́lọ́n kó ṣe dáadáa fún wa kó so ó rí pé níbi kan náà ni wà tàwáfání mùsùlùmí náà wal hikina bis salihin ntọ́lọ̀ ń béè lọ́wọ́ wa gangan ni so kí wá ló ń fi àjẹrẹ ẹsẹ̀ allahumma tawaffana muslimina wa hayyina muslimina wal ikina bis-salihina so ohun tó nídìí nìyẹn wọ́n bá sì fẹ́ ṣàdúrà fókù náà wọ́n sọ pé man kana ah, man ahyayta minna fa ahyihi ala al-imani ẹni tó bá fẹ́ kó ṣì wà láyé jẹ́ kó wà lórí ìgbàgbọ́ so aman man amata minna ẹni tó bá sì rí kó fẹ́ pa nínú wa so ṣe ni kó jẹ́ kó yè lórí iman so kí wàá ní pírọbìlẹmù tá a ní so táwa máa dára wa láàmú so Ọlọ́run kò ṣàánú wa o Ibrahim Yusuf gan ikú tí gbogbo wọn tọrọ nu so gbogbo gbogbo wọn tọrọ nu pé tàwa fa ní mùsùlùmí ìwọ náà lọ wà lé kíní bí salihin so kí wàá ní wàhálà tó kú rẹ sí tàwa fa ní mùsùlùmí wà lé kíní bí salihin so kí wàá ní wàhálà tó fẹ́ kú rẹ sí gbẹ́ẹ́. Eh, wọn àpè mí ló ń súnà ọlọ́run ní wàlá tamutunna illa wa antum muslimun aláwọn ahlu sunna aṣòdì sára lọ ahlu al-bayti ahlu sunna ahlu al-bayti ní kalimatu al-Qur'an ahlu sunna ò sí ń àwọn kan àwọn jẹ́ ajalẹ̀ ànábì lógún bí ìgbà bá ní antichrist ṣẹgẹ́tì mẹ́sìn antiprophet household ni wọ́n so pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run mo ti ṣàdéhùn. Ara àrà tí wọ́n dá sínú ilé ànábì lẹ́yìn ikú ànábì bí wọ́n ṣe ṣe àwọn ọmọ ànábì níṣekúṣe tí wọ́n pa wọ́n bí ejò àìjẹ bíi pé ọmọ ẹran ọmọ ewúrẹ́ ni wọ́n á padà jọ máa gbọ́ jazakumullahu khair so mi ò mọ̀ bóyá ká fàyè lẹ̀ láti pè wọlé bó tiẹ̀ jẹ́ bí ìpè méjì àbí pé ọkàn rí pé ọlọ́run kó ṣàánú fún wa so tẹ́ bá fẹ́ ká gba ìpè so ẹ jẹ́ ká mọ̀ bá sì jẹ́ ká gba ìpè ká gbìyànjú ká máa lọ so ká má gbàgbé gbólóhùn yẹn pé yáa yọ alladhina amanu taqullaha ẹ máa bẹ̀rù ọlọ́run waqulu qawlan sadida ẹ máa sọ̀rọ̀ tó dáa yuslih lakum a'malakum yóò máa tún bí tẹ́ bá kù ṣíṣe wa yaghfir lakum dhunubakum yóò forí àwọn ẹ̀ṣẹ̀ yín jì wá ní wa man yuti Allaha wa rasulahu ní àbá wa tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé òjíṣẹ́ níbi ìmọ̀ sọ̀rọ̀ rí kọ́dífà sàfáwùdà náà ti jèrè èrè wo la wá ń jẹ níbi ìsọkúsọ ká bú àgbàlagbà ká bú ẹni tó ti kú ká bẹ́ni ọlọ́run lórúkọ ìsásábẹ́ wípé wọ́n ń bú sọ̀hábà ta ló sọ ta ló bú sọ̀hábà ẹ máa tán pè ní sátìmọ̀ ni èèyàn ń ka òun tú ẹ ló ń bú sọ̀hábà ẹ sì mọ̀ pábòsílẹ̀ ń ṣe pábòsílẹ̀ ń ṣe so ẹ dákun bóyá ká gba ìpè bó jẹ́ bíi méjì ẹ kí n gbé inú ìpè yìí. Thank <sighs> you náà so ọlọ́run kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa so masha allahu ta'ala àwa tá a bá kàn fẹ́ sáré pè láàrin ìṣẹ́jú díẹ̀ nọ́mbà tá a máa pè sí àwa tá a bá lè bá wa tàgẹ̀ zero eight one three zero five zero nine eight three four zero eight one three zero five zero nine or zero nine one five so láti fi pè so kọ́lọ́n kó ṣe dáadáa fún wa mo kí ustaz Jamiu Adégúnwà so ọlọ́run ò ní dáadáa yín rò ọlọ́run ò sì ní fi yín lẹ̀ kò ní fi yín fọ́tà o báwọn káwọn àtàṣe máa sá eré ẹ ṣáà dúró tọlọ́run ọba yín so tẹ bá ti lè dúró tọlọ́run in tansurullaha fala ghaliba lakum bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ ọlọ́run yẹn kò sẹ́ni tí ó rí yín mú so kọ́lọ́n kó ṣàánú ṣàwátà bá fẹ́ wò pé at least ká tiẹ̀ ìwọlé láti dá sí tí ò sì ní pẹ́ ṣàwọn náà tá a bá sì fẹ́ ran ètò yìí lọ́wọ́ ẹ bá wa ṣe ìrànlọ́wọ́ fún kọlọmbọ àrùn oníkálukú wa lọ́wọ́ la ilaha so so à ń retí torí pé mi náà mi ò àlàáfíà pọ̀ ká má sọ mi kọlọǹjọ pọ̀ zero eight one three zero five zero nine eight three four or zero nine one five one nine five three two one two so káfíń yẹn ṣe àdúrà bàbá àmọ́ ìlànà mọ̀dúrú markaz àdàmọ́lá ayátáwó. ودولته وعافيته يا رب العالمين بالأمن والسلام إلى يوم الدين لقد جاءكم لإلاف náà wọn á ṣàdúrà fún gbogbo wa àtàwọn àgbàlagbà àtàwọn bàbá wa bàbá wa adégbìtẹ bàbá wa almaruf bọlágadé bàbá wa ẹnjìnìà odùọlá ọlọmọkọ bá wa ṣíjú àánú wọn aládé bákàrẹ Sa'idu Kakawa Shamali Abubakar Labeika Indiame gbogbo wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Abdulhakeem Moradeyo Ibrahim Badejo ọlọ́mọba wa ṣíjú àánú wò wọ́n ọlọ́run wọlá ipa tí wọ́n ti kó sínú Islam ọlọ́mọ tẹ̀ wọ́n rí má jẹ́ kí gbàgbé wọn lọ ọlọ́run bá wa gbé wọn dìde kó bá wa ṣàánú fún wọn lọ́lọ́lá ilaha bákan náà oníkálukú àwa náà ọlọ́run dákun má fẹ́ nìkankan lẹ̀ nínú wa o má yọ wálẹ̀ láìkẹ́ o torí pé gbogbo ìgbà lọ́lọ́run ń kí ànábì ọlọ́run bá wa ṣe dáadáa fún wa So 08130509834. So 09151953212. So kọ́lọ́n kó ṣe dáadáa fún wa. A ní ká sáré pera wa ṣàkíyèsí eléyìí ní pé kò sáṣe gbé àṣepamọ́ ló wà. Ìyá sì ti dé, ìjọba yẹn ti dé. So kò síbi tẹ́nìkan lè sá sí. Torí bẹ́ẹ̀ lè gbádùn owó tẹ́ ẹ fi èébú kojú. Ọlọ́run kan ti sọ. So ó ní wailun likulli umazatin lumaza orí burúkú òfò àti àdánù ègbé ìyà yóò máa bẹ fún gbogbo ẹgbẹ́ gẹ́gẹ́ ní alumaza alhumaza ẹni tó ń yẹ̀yẹ́ àwọn èèyàn lójú wọn tó tún bú wọn lẹ́yìn ọlọ́run tó sọ pé jama amalan ó fi ń kó owó jọ ó ń fè bú kó owó jọ áyà yẹn àwọn èèyàn gírì ẹ gbọ́ ni ó ní wailun ìyà òfò orí ibú likulli umazatin lumaza fún gbogbo ẹni tó ní alhumaza ó ń bú àwọn èèyàn ó dẹ̀ ń yẹ̀yẹ́ wọn ó ń pè wọn lórúkọ tí ò dá ó ń bà wọn lórúkọ jẹ́ ó ní alẹ́bí ó ní ẹni tá à ń sọ yìí jama amalan ó ń fi èébú àti ìbà àwọn èèyàn lórúkọ jẹ́ ó fi ń kówó jọ wá àdáda ó wá ń wo owó yẹn kó ti pọ̀ yahsabu anamala ó akhlada ó wá rò pé owó yẹn ó lè làwọn owó yẹn ó lè kóun yọ owó yẹn lè ní kóun má jìyà owó yẹn lè ní kóun má rí kú owó yẹn lè ní kóun má lọ sẹ́wọ̀n tí ó ti ń wò pé àdìmọ́ ní ìdíẹ̀ yá sàbò ànàmọ́ ẹ̀ lọ́wọ́ àkàlàdà ọlọ́run ní kálà kò rí bẹ́ẹ̀ ẹ wo àyà yẹn ẹ wo súra yẹn bó ṣe kéré tó kò jọ wá lójú gbogbo wa kàn jìdò sí ni àti ìrántí páyà kan wà bẹ́ẹ̀ ẹnìkan dẹ̀ bọ́ sórí Facebook ó bu bàbá ń bàbá ó bu ìyá oníyà ó máa ra kaka mọ́ ó máa ṣépè fún wọn léyìí tó bá mi ti sọ bẹ́ẹ̀ pé wẹ́ẹ̀lò òfò ìyà àdánù ègbé àìnító lékúlè humaza ti lumaza gbogbo ẹgbẹ́ ni alhumaza lumaza àbàtẹnijẹ́ lẹ́yìn àti lójú ẹni pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ò dáa máa bú bàbá oní bàbá máa bú ìyá oníyà àwọn tí wọ́n ń fa bẹ́ẹ̀ ṣògùn àwọn tí wọ́n ń forí ṣògùn òun ló kọ́ wọn inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run tún sọ kalẹ̀ mọ́ ibo lòun ń tàfà sí ẹwùjọ́ tó ti sọ alladhi jama'a malan wa addada ẹni tó ń fi àwọn ọ̀rọ̀ èpè abanilórúkọ jẹ́ ìbò ó fi ń kówó jọ wà á dáadáa òun náà wá ń ka owó yẹn ó rí pé owó yẹn ti pọ̀ ó wá fẹ́ òun náà fẹ́ kọ́ skul ó fẹ́ ra mọ́tò ó fẹ́ ra bọ́ọ̀sì ó fẹ́ máa ṣe bí èèyàn pàtàkì à ah, anamẹ́lá ó àkìlàdà òun rò pé owó yẹn owó yẹn máa gbà ń yóò bí lè lẹ́yìn owó náà ni ní tó bá ṣe tilẹ̀ ní ògbé àkìlàdà yóò rò pé owó yẹn ó dáàbò bò òun tóun ó fi mórí bọ́ tàbí tóun ò fi ní kú ọlọ́run ní kàlà kò sí tó jọ àdéhùn ọlọ́run ò sì níyẹ so bí yìí ń ṣe jẹ́ nìyẹn ká tó mú yẹn dání so àwa tá a bá fẹ́ pè zero eight one three zero five zero nine eight three eight ojú òpó yẹn wà ń ṣíṣí zero nine one five one nine five three two one two so pẹ̀lú ògbólọ́lọ́ mo ṣàdúrà fún àáfàá wa adéwálé misbahuddin ọlọ́run ò ní jẹ́ kọ́rọ̀ yín dàrú abdulgani abdulmajid ọlọ́mọba mi ṣe dáadáa fún yín Awódélé Misbah ọlọ́run ò ní fi yín lẹ̀ Ọlámilékan Taofik Ọlálérè ọ̀rọ̀ yóò ní dàrú Adékọ̀yà Babátúndé ọlọ́run bá mi ṣe dáadáa fún yín bákan náà Rufai Adébáyọ̀ ọlọ́run bá mi ṣe ju àánú òye King Mayegun Muhammad Qasim ọ̀rọ̀ yóò ní dàrú lọ́la la ilaha illallah Àyìnlá Adésànyà ọlọ́run bá mi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Abdulfata Adéyanjú ọlọ́run ò ní jẹ́ kọ́rọ̀ yín dàrú ọlọ́run jẹ́ kọ́rọ̀ wọn yanjú Labaika Disgrace Dr. Jamiu Adaba Adegunwa ọlọ́mọba wa ṣíjú àánú wò yín mọ́ fi yín lẹ̀ fún tààmú gbà kankan bákan náà mọ̀tẹ́lá ìbẹ́lò ọlọ́mọba wa ṣe dáadáa fún yín ustaz tọ́lá adẹ́rọ́jú ọlọ́mọba mi ṣíjú àánú wò yín ọ̀rọ̀ yín ọlọ́njẹ́ ọmọ ọrọ́jú mọ́jọ dàrú ibrahim babatunde ọlọ́mọba wa ṣe dáadáa fún yín prince abdulhakeem ọ̀yọ́ onídàrú musa bamfe ọlọ́mọba mi ṣe dáadáa fún yín bákan náà jamiu abi adi adéòtí ọ̀rọ̀ yìí ò ní dàrú gbogbo ń tẹ́ fẹ́ ọlọ́run bá yín fẹ́ bákan náà lukman suleiman ọlọ́dàkùn bá wà ṣíjú àánú rahim abdulhawal ọ̀rọ̀ yìí ò ní dàrú abdulfatah adéyanjú ọlọ́run bá wà ṣe dáadáa fún yín bá gbọ́rọ̀ yín sẹ́sọ adéníkẹ́ m yusuf ọlọ́dàkùn bá fún yín lẹ́ nígbà kankan lọ́lọ́lá ilaha illallah muhammad rasul murtala bello ọlọ́run bá wà ṣíjú àánú wòyìn bàbá tún dé lukman ọlámídé ọlọ́run ò yín lẹ́ abdulgani abduljalil ọlọ́run bá ṣe dáadáa fún yín o lọ́la la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam wàlà hawla wàlà quwwata illa billah gbogbo wa náà ta wà lórí àṣàdúrà fún wa ọlọ́run kò gbọ́rọ̀ kọ́ àṣẹ́sọ mẹ́jẹ kọ́rọ̀ wa dàrú àlàáfíà tó pé ọlọ́run kò ṣe fún ẹnì kankan wa lọ́la la ilaha illallah ká sì má gbàgbé gbogbo àwa tá ń bá wa ran ètò yìí lọ́wọ́ ọlọ́run ò ní dá wa náà kò sì ní fẹ̀yìn náà lẹ̀ gbogbo àwa tá wa lá níyàn tó dá ọlọ́run kò ṣíjú àánú fún wa náà rọmọdọ́nù ní ń bọ̀ yìí ó kọjú sí wa má ṣe wá lóku má ṣe léèwọ̀ fún wa ọlọ́njẹ́ àpẹlẹ̀ tí ó gbà pẹ̀lú àlàáfíà àtàrísìkì jíjẹ mímu ọlọ́mọfìn ni wà lára ń bẹ̀ gbogbo àwọn dáadáa téèyàn máa ń ṣe ń bẹ̀ téèyàn fi rójú rí ọlọ́run ọlọ́njẹ́ àpẹlẹ̀ tí ó ṣe lọ́lọ́lá ilaha illallah àfáwà sẹ́ríkì abíọ́lá ọlọ́mọba mi ṣíjú àmúwò yìí ó to you I wish you long life and prosperity more success bí kúdàrátìlá insha Allah ta'ala níwòye ọdún mi ọlọ́njọ́ wà nínú ilé rẹ̀ kí wọn náà máa gun mọ́tò kó o máa dọ́là kí wọ́n máa pè ọ́ lálàájì ọlọ́mọba àjò rí bẹ́ẹ̀ kó sì rí bẹ́ẹ̀ fún gbogbo àwa náà kó ṣàánú gbogbo àti gbogbo àwa tá a wá wà nínú ọ̀sẹ̀ yìí náà tá a ń dunnú pọ́lọ́ ní ká wà ń bẹ̀ tá a bá sí ń bẹ̀ kí la fẹ́ ṣe tá a fi ń rántí ọjọ́ bíbí wa ọlọ́ndàkùn mọ̀ mú wa kó ń bẹ̀ lójijì kó ṣe dáadáa fún wa láàrin Adeleke Shitu ọ̀yọ́ ní dàrú وفاي هدي باي ولبا مشي ده نافي ما بقى المركز اللي إله في إنا تينا بوبو إني باني كو بروف مولان جي كرو ريما برو كرو بابا سيما دا بسم الله الرحمن الرحيم به إله في قريش إله في رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمه من جن وآمنه من خوف بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانك هو الأبتر سلام قولا من رب الرحيم سلام قولا من رب الرحيم نمبا اتيك يعتق بلاي مويبا àyìnà ẹ bá wa táàgì ẹ so that is zero eight one three zero five zero nine eight three eight mo mọ̀ pé wà ń bẹ̀yẹn látẹ̀kan ẹ̀kọ́ ojú bá wa táàgì ẹ broda wa Rufai Adébáyọ̀ wọn ní kẹ́nìkan bá wa táàgì ẹ zero eight one so three zero five zero nine eight three four or zero nine one five one nine five uh, three two one two so ẹ dákun ẹni tó bá lè bá wa táàgì ẹ kó bá wa táàgì ó jẹ́ Lukman Seriki kó lè bá wa táàgì zero eight one three zero five zero nine eight three four zero nine one five one nine five three two one two so kọ́lọ̀ kó ṣe dáadáa fún wa so bí ìgbà ṣe yá al-Imam az-Zakariya Abdulfatah ọlọ́mọba wa ṣílẹ̀kùn àánú fún yín o ọlọ́mọ fi yín lẹ̀ nígbà kankan ẹ kú gbogbo ìgbà ọlọ́run ò ní fi yín lẹ̀. ẹ kú òfẹ́ bàbá láyé ge ọlọ́run bá fẹ́ràn yín náà láyé àti lọ́run sódà pé wọ́n ń béèrè pé ká táàgì nọ́mbà yẹn tó wọ́n bá lè bá wa táàgì ẹ̀ àwọn èèyàn wà ń dáadáa tí wọ́n bá lè bá wa táàgì ẹ̀ abifari abifari ọlọ́mbàmí ṣíjú ayọ̀ yín ó mọ̀ já sí wọ́n ti bá wa táàgì méjèèjì tó bí yẹn bá wa fẹ́ pè ní inshallah àsìkò sọlátọ láàbẹrẹ ó ti ó ti ń gbẹnu bọ èmi náà kàn ní kí n kàn rọjú láti fi ṣe ni torí pé àlàáfíà òun náà lọ bá ara kọlọn kó ṣe fóníkálukú wa kó ṣe àlọ wa naam so gbogbo wa náà láti ṣàdúrà fún kọlọn kó gbàdúrà oníkálukú wa islam má jò bọmọ wa lọ́wọ́ má jò bọmọ wa lọ́wọ́ tẹnìkan bá ń tàn ẹ pé lọ sọ náà lọ islam tí ó kàn ń dì sí fún ẹni má jẹ́ ká tán ẹ̀rùn ìsìláàmù gangan ni ìsìláàmù ń jẹ́ o so orúkọ sunna àkàn ń lò láti fi ṣòṣèlú láti fi sọ pọ́wọ́ àkàn la ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ bí yẹn ṣe jẹ́nu so wọ́n ti táàgì nọ́mbà ni àwa tá a bá fẹ́ pè nísìnyí láàrin ìṣẹ́jú díẹ̀ tí ò bá sì sí ìpè ká máa lọ jẹ́ẹ́jẹ́ẹ́jẹ́ so kọ́lọ́n kò ṣe dáadáa fún wa kó ràn wá lọ so ká ṣọ́ra kó níbi ìmọ̀ wíwèkúwí àti sọkúsọ a sì ṣọ́ra níbi ìmọ̀ wí tí ò da lóòótọ́ ọlọ́run nìkan lọ́ba tó pé so so <laughs> kọ́lọ́n kó ṣe dáadáa fún wa bàbá lọ́lá ẹ ṣe gan àmì o àmì o àmì o kúyẹ Abdulkadir ọlá ọlọ́run bá mi ṣíjú àánú ẹ̀yìn náà Alhaji Almaruf ọlámilékan ọlá yóò mọ ilé kan sí ni o tiwa náà ó sì mọ ilé kan kò ní dín o Ajíbóyè akíkúnmi ọlọ́run bá wa ṣíjú àánú ẹ̀yìn kó ṣe dáadáa fún yín so àwa tá a bá fẹ́ pè wọlé náà ní nísìnyí tá a bá fẹ́ pè bóyá a fẹ́ contribute ni àbá fẹ́ ní nǹkan kan tá a sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí so kọ́lọ̀ kò ṣe dáadáa fún wa mùsùlùmí èyí e ṣe pè fún mùsùlùmí mùsùlùmí kì í bú mùsùlùmí láti máa fi káṣí fọ́ọ̀n lórí pé àwọn èèyàn ní ọ̀rọ̀ ẹ̀sìn wo ló wà ní òun bú yàn ànábì wo ló bú àwọn èèyàn náà bísímìlà one question one one question ìbéèrè ọkàn ìbéèrè ẹyọ kan nígbà máa ti béèrè ìbéèrè ẹyọ kan báyìí jẹ́ sípò àná la fẹ́ béèrè Awódẹrù ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o ọ̀rọ̀ yín ò ní dàrú o la ilaha illallah ọlọ́run bá mi bless ẹ̀yin náà ju bẹ́ẹ̀ ṣe rò lọ bẹ́ẹ̀ ṣe ń rò kó dáa fún mi yẹn náà yóò dáa fún yín ju bẹ́ẹ̀ lọ yóò sì dáa fún àwọn ọmọ náà la ilaha masha allah tí o alwajud ọlọ́run ah ọlọ́run gbẹ́bẹ́ yín o kó sì gbẹ́bẹ́ tiwa náà o kó má da ẹ̀bẹ̀ wa lù wá o lọ́la ilaha illallah jazakumullahu khair ọlọ́run ní dàtí yẹn so <laughs> I pray my salat but don't wear hijab Am I doing haram now Adenike M. Yusuf ó lóun kírun but òun kì í wọ hijab ṣé nǹkan tó òun ṣe yẹn ṣé haram ni náà lódiwọ̀n tó bá ti ń fi hijabu kírun ṣẹgẹ́ ti mi nísìn o ò ṣe haram àmọ́ èyí tó fi dáa jù fún mùsùlùmí náà ni wíyẹ pé kó máa lo hijab bàbá rẹ̀ bá ṣe gbà mọ́ torí pé bíṣẹ́ ẹlòmíín ṣe gbé nǹkan mọ́ àti báwùjọ ẹ̀ bá ṣe mọ́ ìjáàbù yìí ṣe ẹ̀wọ̀n so àsìkò tó fẹ́ kírun ni so èyí tó fi ń dáa jù ni wípé bẹ̀kìmẹ́rì ń wọ̀dára ẹ̀ rí i pé o bo ara kó o sì kọ́fà ara bóyá tó bá ń dà àwọn àsìkò ibi iṣẹ́ ó lè má ṣe kìmáàrù aṣọ gbẹgẹrẹ gbẹgẹrẹ nítorí iṣẹ́ tó ní kálukú ń ṣe ìyẹn ò túmọ̀ sí pé o ṣe àárọ̀ nítorí pé ma ja'ala Allahu alaykum fi ddini min harajin ọlọ́run ò fi ìnira sínú ẹ̀sìn ìfẹ́ nìkẹ́ni ó fẹ́ dẹ̀ wá lára ni in tó sì fẹ́ lò lọ́mìí wa òun náà ni ọkàn wa tá a fi ń ṣe kọ́lọ́n kó ṣàánú fún wa bí yẹn ṣe jẹ́ nìyẹn jazakumullahu khair so ó dàbí pé ìbéèrè kan tí àáfàá wa fẹ́ béèrè náà nìyẹn ẹ jẹ́ a máa fi yẹn lọ allahumma rabbana taqabbal minna innaka anta samiul alim wa tub alayna ya mawlana innaka anta tawwabur rahim wa ahdina wa waffiqna ila al-haqq wa ila tariqi mustaqim uh, Bob Spence ọlọ́mbàmíṣíjú àánú wòye ọlọ́mbàmígbàlúwà tìyín náà ọlọ́mọba ń gbàdúrà tí yín náà ọlọ́mọba ń gbàdúrà tí yín náà wisdom má jò kó nu adé yín má jò kó lọ́dọ̀ àwọn ọmọ yín gbogbo àwọn tí wọ́n ń fẹ́ràn wọn ọlọ́mọba fẹ́ràn wọn kó fẹ́ràn yín náà adékọ́lá abátúndé ọ̀rọ̀ yóò nídàrú tèmi náà nídàrú gbogbo àtijọ́ àti mú ọlọ́mọjọ ní wa lára nàìjíríà ọlọ́njọ́ dẹ̀ wa lára ibi tó ní kálukú wá wà lágbàáyé gbogbo àwọn muslim in diaspora tó já sí pé they stand for justice uh, for this ummah ọlọ́dàkùnbọ̀ wà dúró tiwọn má jẹ́ wọn kábàámà o má sì dojú má jẹ́ kọ́ta mú wọn àìní rí ṣe má jẹ́ owó ọ̀nà ọ̀rọ̀ wọn. Hmm. salamu alaykum wa rahmatulahi wa barakatu. salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa salaam. naam. ṣe ti wà lórí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ni bí mo fẹ́ ṣàdúrà fún yín. naam. Hmm. Ọlọ́run Ọlọ́run ọba dá ẹ̀mí yín sí. Allahumma. Ọlọ́run wa ni bàbá wa kúnlá káyé yín. àmín torí ìdí tí mo ṣe ń ṣàdúrà fún yín ni pé báwọn kan ṣe ń dé pẹ̀lú abóòsì ẹ̀yìn tu pẹ̀lú kan títọ́ ìdí tí mo yín ṣàdúrà fún yín nìyẹn. alhamdulilah. bíkọ ṣe mọ̀ pé gbogbo ìsọkúsọ tó ń sọ ẹni ṣe ń gbọ́ mi. náà à ń gbọ́ yín. gbogbo ìsọkúsọ tí àwọn ẹlòmíín sọ lọ́nláìn. náà. pẹ̀lú ọkàn wọn tí kò mọ̀. náà. because ẹni tí kò bá fi ọkàn mímọ́ ṣe wá àti irú ẹ̀yìn sìn nígbà tó yẹ kí n pè sórí ètò yìí ni pé ẹ ẹ ní pé ẹnìkan lẹ ń bá pẹ̀lú gbogbo wa tẹ̀ ń ṣe fún wa. láti ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀. so ọkàn mímọ́ lẹ fi ń bá a lọ. ó yàtọ̀ sí ẹni tó ń ṣe wáàsí tó nápá kan ló dì mú tó hmm. fẹ́ máa pa àwọn apá kan jẹ́ hmm. lọ́ọ̀láì fáwọn èèyàn ṣẹlẹ̀ báwọn ẹ̀dá ta ní í ni pé mídíà. Um, ó hmm. ṣe oríire fáwọn èèyàn bọ oríire tó ṣe fáwọn èèyàn kò hmm. bọ tó orí bú tó kó bá àwọn ẹ̀dá. Hmm, ọlọ́mọ àjẹ́ àbáwọn ṣe orí ibú yẹn. ọ̀sẹ̀ ń gbọ́dọ̀ mi dáadáa. àgbọ́yé sà àgbọ́yé. orí bú tó ṣe fáwọn ẹ̀dá pọ̀ ju oríire tó ṣe fáwọn èèyàn lọ. lára oríire tó ṣe fáwọn èèyàn ni irú ìfẹ́ yìí ṣe dá ń gbọ́ yìí. alhamdulilah. lára oríire yẹn nìyẹn. alhamdulilah. àwọn gbẹdọgbà sórí ibú fáwọn èèyàn àwọn yà máa rí orí ibú yẹn bí òótọ́ wọ́n torí pé làákàyè wọn ò lè kò lè fẹ́ nítorí pé wọ́n ní nǹkan against àwọn ẹlòmíì hmm. jẹ́tijẹ́ hmm. kò ní jẹ́ kọ́ rí jẹ́ nígbà nǹkan tí ẹni kan wá ń sọ fáwọn tó ń kó virus fáwọn tí orí igbó ni. Hmm. àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé bí ọ̀rọ̀ tẹ sọ bí àpèjúwe ó pèèyàn pé èèyàn kì í ṣe àlìsù náà mo ṣe ó jẹ́ kéèyàn bínú sí wàláì mo fi àlùkò jẹ́ kéèyàn bínú mùsùlùmí ni mí tí ọba pè mí ṣe pé mò ń ṣáàlù sí mi ọmọ òòlù bínú. alhamdulilayi. ànábì àti ọba pé mo kì í ṣe mùsùlùmí. ànábì ànábì gan ṣáàlù sí náà. nítorí pé irú ìlú tá a wá ń lo ìbò nígbà tá a wà ń bì kí ẹ bá báyọ̀ sọ̀rọ̀ ń bá pàdé àwọn ọmọ turkish táwọn jọ hmm. kírun jímọ̀ tó yà ìṣẹ̀dé láti jímọ̀ ni. àwọn kọ́lẹ́jà máa bèèrè lọ́mìnì pé tó bá rí ibi tí mo sálámọ̀ sí wọn wọn á kọ́kọ́ lọ́mú gbéṣẹ́ mùsùlùmí ni mí màá ní alihamudulilayi mo ti sọ̀rọ̀ yẹn lórí púrógámì wọn á ní ṣé mùsùlùmí màá ní alihamudulilayi tí mo gbé lọ wọn á ní mùsùlùmí náà màá ní alihamudulilayi mo bá wọn dúpẹ́ wọn á jọba bí èdè ìlú òmò ti wá mo lè ní nàìjíríà lèmi àwọn turkish làwọn. wọn à ní béèrè pé ṣáàlù sunna ni. wọ́n máa ń ṣe mí dáadáa ni wọ́n gbá sílẹ̀ sí ní wọ́n máa nígbà mo ò sọ fún ọ bá lùsùn náà ní o hmm. mo ò sọ fún ọ mo ò kí bí a oní oníṣúfì ní mi o hmm. mo ò sọ bẹ́ẹ̀ fún ọ pé mo jẹ́ kọ́mọ pé mùsùlùmí ní mi ó pè hmm. yàn ní mùsùlùmí ìyẹn ọgbọ́n ló dáa. ó fàárí nìyẹn. tọ́mọ kan bá jáde tó bá kọ̀kọ́ kọ́ nípa títà ádámù pé kò kì í ṣe àlùsùn náà ẹ wàhálà tiẹ̀ ní ẹ bàbá mi. àbá alhamdulillah ibi tọ́lọ́ ń ni kéèyàn gúnlẹ̀ sí náà gúnlẹ̀ sí ìgbẹ́ sọ̀rọ̀ yìí mùsùlùmí ni. náà alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah kí ló jẹ́ kó máa pe àpòmọ́ra pé èèyàn kan ní sufi èèyàn bá ní ìlọ ah. gbogbo yẹn bọ̀wọ́ tá à ń pè yàn ní mùsùlùmí alhamdulillah yẹn ni mo fẹ́ sọ. jazakumullahu khair. ẹ bá wò pé àwọn tó máa ń gbọ́rọ̀ oníkálukú wọn lè ráyè wọn lè ráyè ṣe ọpọlọ sọ̀rọ̀ tó bá ń gbọ́. Hmm mo fẹ́ sọ̀rọ̀ alákùnrin kan tó kó fáírọ̀sì gba gbogbo àwọn èèyàn lórí online ó máa sábà ta sí ó máa sábà bú ó máa sábà bú program tẹ́ bá ṣe tó bá nípa ẹ̀sùn òdodo ọ̀rọ̀ yẹn á ti yé yín ibi tí mo lọ á ti yé yín. mo gbọ́ yín bàbá mo gbọ́ yín dáadáa. ọmọ yẹn ọmọ ekele báyìí níbi alákùnrin kan tó máa ń tó kú tẹ́bá jáde bá ti sọ̀rọ̀ òdodo báyìí wàhálà máa dé bá. mo gbọ́ yín. so àwọn èèyàn wọ́n ń fọ́lọ̀ ọ̀rọ̀ tó bá sọ ọjọ́ kan ó gbé wá àti ó gbé wá àti mọ̀dúró mọ̀ríkàs kan wá ó wá fẹ́ sọ̀rọ̀ nípa wá àti yẹn kódà kéèyàn má jẹ mùsùlùmí kó jẹ tó nílà àkàyè mọ̀dúró sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ báwo la ti fẹ́ ṣe ìyàtọ̀ láàrin mùsùlùmí ẹ má bínú bàbá fún mo gba táìmù. bísímìlà bísímìlà bísímìlà. ẹ má bínú ẹjọ́. naam. ṣé mo ṣì lè máa sọ̀rọ̀ lọ. ẹ bísímìlà bísímìlà. mọ̀dúró sọ̀rọ̀ nípa báwo la ti báwo lọ ṣe fẹ́ ṣe yàtọ̀ láàrin mùsùlùmí níbi aṣọ hmm. àti bí ìrísí sí àwọn ẹlẹ́bọ táwọn tó kì í ṣe mùsùlùmí. lóòótọ́ bí ẹni nǹkan tí ó ń sọ ìdí mo pé lóòótọ́ ni pé gbà tí mo délùú yìí mo pàdé mo rí ọmọ India kan bàbá ẹ̀rọ pé gbà tí mo kọ́ délùú yìí mo rí ọmọ India kan nígbà tó ń ṣiṣẹ́ ó wá ní òògùn ó mú ojú ẹ̀ tutù ó wá wé tọ́ ọ̀bá ni owó láwà ni ṣe pé lọ́dọ̀ tí wọ́n máa wọ́n máa ń gbé ìjọba náà máa wọ́n. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mo wá rí mo wá sálámọ̀ sí kò wá dáhùn sálámọ̀ mo wá ah, lọ́kàn mo wá gbà ṣé mùsùlùmí kan wà tó ní dáhùn sálámọ̀. Hmm. mo wá sọ fún pé ah, mo sálámọ̀ sí ò dáhùn sálámọ̀ kí ló ṣẹlẹ̀ ṣé ò kì í ṣe mùsùlùmí ni. ó ní alọ́nàdọ́nà ah, òun ò kì í ṣe mùsùlùmí ní pé ó ní kò ń ṣe mùsùlùmí má bínú pé hindu lòun èmi ò dẹ̀ mọ̀ tó jẹ́ hindu kí ló bàbá láti nàìjíríà mo débi bíbá ni mo mọ̀ nígbà àwọn yẹn ti wà bàbá òun mùsùlùmí lè máa pe tẹ́bá ọkọ ni. Allah àìmọye irú ẹ̀ náà lọ́dọ̀ wa ń bì. kì í ṣe mùsùlùmí ṣé òmùdí wa sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ kí máa gbọ́ wa sọ̀rọ̀ yẹn nínú wa àti yẹn pé báwo ló ti ń ṣe ìyàtọ̀ níbi aṣọ àti ibi irùngbọ̀n láàrin àwọn lárúbáwá ń gbà yẹn láàrin àwọn kèfèrí àti mùsùlùmí wọn bákan náà bí wọ́n ṣe jọ rí ní look bákan náà ni bí wọ́n ṣe rí ní múra bákan náà ni bí wọ́n ṣe rí ní ibi ìrùngbọ̀. ìgbà tí ọmọ ògbónú yẹn máa sọ̀rọ̀ àtẹ má bínú pé mo lo lágbèjì tó dáa o torí pé ògbónú náà ni máa pè é torí pé ìgbà lè dàjẹ́ sọ̀rọ̀ nítorí ẹni tó bá ní interest téèyàn nǹkan mi ló máa sọ. nǹkan mi ló sọ ó ní ó ní mo dúró sọ pé wọn ò lè ṣe ìyàtọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí ṣé nǹkan tó ń sọ nìyẹn hmm. ṣe bíbi aṣọ ló sọ àti bí ìrísí wọn ló sọ wọn sọ pé yóò lè ṣe yàtọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí. ìjọba wà lọ́ọ̀dá yẹn lọ́jọ́ yẹn ìjọba wọn ti ní interest nínú nǹkan tó ń sọ wọn ti tẹ̀lé wọn máa kó fáírọ̀sì yẹn sára wọn nílé ìdàgbé ìṣòro yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọmọkùnrin yẹn máa ń ṣe ṣẹ́rù yẹn tó máa ń sọ̀rọ̀ tó ti ní ibi tó ti fi tó ti ní ẹni tó láìpẹ́ tó ti ní àfa tó ń máa gbé kó àti ẹ̀wà tó láìpẹ́ ògbà ṣẹ́rù yẹn làwọn mùsùlùmí máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ìtorí ẹ̀ mo kọ́mẹ̀tì ọ̀dà kọ́mẹ̀tì rẹ lọ́jọ́ yẹn pé ṣé islam líle àánú islam dẹ̀ ń ṣe wá hmm. ṣé gbogbo táwọn lè ṣe ṣé islam líle ó pààyàn lẹ́kún káwọn èèyàn kọ́gun làákàyè èyí táwọn lè ṣe wóróworó káàkiri yìí ṣé hmm. islam ní gbogbo èyí táwọn lè wá ń ṣe online ṣe bọ́dọ̀ lè yín sọ sílẹ̀ yìí bẹ́ẹ̀ hmm. ni pé ẹnìkan lẹ gbé ọ̀dọ̀ ẹnìkan lẹ fẹ́ sábà ẹ tó jẹ́ mọ́ tó jẹ́ ẹ tún pé wọ́n sáà kéèsì lórí ọ̀rọ̀ pé kí ẹ máa kí èèyàn máa sọ pé èèyàn kan máa wọná kí èèyàn kan máa pé èèyàn kan pé èèyàn kan máa di ẹni ẹni ẹni lọ. pé pé eh, pé ìbínú ọlọ́run kó máa bá ìbínú ọlọ́run kó tún máa bá ẹni tí yóò bá bá wọn ṣépè fún. ṣé màá ṣépè fún. Hmm. ọlọ́run fún ànọ́bì láṣẹ rẹ̀ kò sẹ́dá tó lè wá sọ́ra yín pé ọlọ́run fún ànọ́bì láṣẹ rẹ̀ kò sọ pé èèyàn kan máa wà lùjọ́ náà bí èèyàn kan máa wọ bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwọn ilé yẹn wá wò wọ́n lẹ́mí kò sí ìwọ́tọ́ lè sọ ṣùgbọ́n bàbá ẹ máa bẹ́ tó lọ. jazakumullahu khair. ibi ìkọ́ṣe wà tó máa tó pé bí òun fẹ́ máa máa máa wá ìtọ́jẹ́ tó rí kò rí àwọn akíńlá káyé wá sí sọ̀rọ̀ tẹ́ ń sọ amògbé nǹkan tẹ́ ń sọ ó ṣe dédé nǹkan tí a fẹ́ gbọ́. alhamdulillah ọlọ́run ní mú ilé ẹ̀kọ́ báyìí ọlọ́run adé tí màá máa ṣe ọlọ́run máa ṣe ìmúọ́nì tó pọ̀ tó pọ̀ ọlọ́run àti màá máa ṣe fún yín ọlọ́run àti máa fi ọlọ́run àti máa fi yé yín dáadáa sí i ọlọ́run bá lọ́ba tó fi ń yé yín o tí wọ́n máa yà wọ́n lẹ́nu pé báwo lẹ mọ ogun ẹ̀jẹ̀ sọ yìí ọlọ́run bá tó fi ń yé jazakumullahu khair jazakumullahu khair òun náà ló wà mí jazakumullahu khair. ìbádà tí nọmba yín lè fi tọ́lá ni àbí. naam naam òun náà eh, ni masha allah. iye kí dáhà náà bá ní àti sílẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run bàbá. masha allah ẹ máa pètò lọ ẹ máa ṣe àwọn ènìyàn níláàká yìí o. jazakumullahu khair. tó bá mú àwọn tó ń gbé kọ́ máa da ọkọ̀ àwọn èèyàn rú ṣùgbọ́n gbogbo ìgbà ìbá ń sọ ẹ máa ṣe àwọn ènìyàn níláàká yìí ọlọ́run ní gba àlàkàyé yín o ọlọ́run ní gba àlàkàyé yín pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run wà pẹ̀lú yín o yìí ni mo ní mo fẹ́ sọ náà ní àwọn bá. jazakumullahu khair. wa aleykum salaam ọlọ́run bá mi ṣàánú àwọn búrọ́dà wa yìí iná àti iná kan ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú pẹ̀lú pé contribution yìí gan ó ti tó fún gbogbo ìbéèrè. sọ bisimilahi rahmani adinaka alkawusar alfasoli lero bika wa nari na shani aka wọl afawa nurudin afọlábí kelma wọlé àgbà ọlọ́run bá mi ṣe dáadáa fún yẹ kújọ mẹ́ta ọ̀rọ̀ yóò ní dàrú àwọn ọmọ ń kọ́ àkópalẹ̀mọ́ Ramadan ọlọ́njọ́ bá wa láyọ̀ jazakumullahu khair so bí yẹn ṣe jẹ́ nìyẹn Islam ẹ̀sìn tó dáa ni ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn táwọn èèyàn máa fi ń yangàn kódà àwọn tí wọ́n yẹ ṣe mùsùlùmí fi ń yangàn wọ́n fi ń ṣe fáàrí pé lọ́wọ́ àwọn mùsùlùmí ó wá dorí kodò lónìí so ọlọ́run kò ṣíjú àánú wa gbogbo táwọn afáwa sọ́ọ̀lẹ̀ náà lẹ̀kọ́ wà gbogbo ibi tí wọ́n ti mú kalẹ̀ so kọlọ́n kò ṣe dáadáa fún wa so a máa fi léyìí ṣe lọ allahumma ya rabbana taqabbal minna innaka anta samiul alim wa tub alayna ya mawlana innaka anta tawwabur rahim wa ahdina wa waffiqna lil haqqi wa ila tariqin mustaqim allahumma ansurna wa ansur kullal muslimina fi kulli maqani اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم بلغنا رمضان وبلغ رمضان منا بأكيه الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم اللهم إنا نسألك موجبات رحمتك وعزيم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين بأك يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين ويا أرحم الراحمين ولا حول ولا قوة إلا بالله لا سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته وإلى اللقاء بالسرور والأمن والآفية والسلامة والنعمة يا رب العالمين السلام عليكم